wa di ọjọ́ ìní ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tá ń ṣe nínú súrọ́tù nù súrọ́tù Qaf ní ọ̀sẹ̀ tó lọ adúláti lórí àyà ẹlẹ́ẹ̀kọkànlá a ó bẹ̀rẹ̀ lórí àyà ẹlẹ́ẹ̀kejìlá ọ̀rọ̀ Ọlọ́run bá sọ pé كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعين بالخلق الأول بل هم في لبس من خلق جديد آه، آية <clears throat> إيتيكا ọlọ́run ọba ó ń sọ nínú àwọn àyà náà pé àwọn kèfèrí Quraish wọ́n já ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ bẹ́ẹ̀ ni wọ́n já òjíṣẹ́ tí ọlọ́run ọba tó rán sí wọn wọ́n já nírọ́ gẹ́gẹ́ bí àwọn kan tí wọ́n ti rí kọjá síwájú wọn báwọn náà ṣe já ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ ọlọ́run wa ń sọ fún wọn láti fi dẹ́rù bà wọ́n láti fi ṣe ìkìlọ̀ ńlá fún wọn irun tí ó ṣẹlẹ̀ sí àwọn tí wọ́n kọ́kọ́ já ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ tó ṣẹlẹ̀ sí wọn níbi ìparun kó má bàa ṣẹlẹ̀ sí àwọn kèfèrí Quraysh ọlọ́run ni kadhabat qablahum qawmu nuhin àwọn àjọ annabi nuh àwọn náà ti kọ́kọ́ já ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ wọ́n sì já òjíṣẹ́ wọn nírọ́ أي حدد الله كفار قريش بأن يعاقبهم بمثل ما عوقب به الأمم السابقة قبلهم ọlọ́run ọba ó ń ṣe ìtají ó sì ń ṣe ìkìlọ̀ fún àwọn kèfèrí Quraysh kó bá ma kí ìjìyà àti ìparun tí ó ṣẹlẹ̀ sí àwọn kan tó ti rékọjá síwájú wọn kó má bàa ṣẹlẹ̀ sí wọn. Si alladhina kadhabu rusul àwọn tí wọ́n pe òjíṣẹ́ wọn ní òpùrọ́ fa'adhabahumullah ọlọ́run ọba ó fi ìyà jẹ wọ́n ìyà oríṣiríṣi gẹ́gẹ́ bí ìjọ annabi Nuh ọlọ́run fi ìyà omi túfán ó fi jẹ wọ́n alladhina adhabahumullahu bi gharaq tọ́lọ́run gbogbo wọn pátá tí ò sẹ́kù ẹnìkan lórí lórílẹ̀ ayé ń gbà náà ọlọ́ni kadhabat qablahum qawmu nuhin fakadhabu abdana wa qalu majnunun wasdujir àwọn ìjọ annabi nuh wọ́n pe òjíṣẹ́ wọn nírọ́ wọ́n sì tún pè ní wọ́n pè wọ́n ní wèrè pé wọn ò lórí lọ wọ́n dẹ́rù bà wọ́n láti fi pa wọ́n torí iṣẹ́ tí ọlọ́run ọba rán sí wọn fada'a rabbahu anni maghlubun fantasir ni anabi nu ló bá gbọ́wọ́ sókè ó ń ra ọ̀rọ̀ ẹ̀sẹ̀ sí ọlọ́run ọba ipe ọlọ́run ọba ò àwọn àjọ tó rán mi sí wọ́n jagbára mi lọ fantasir torí ìdí èyí ràn mí lọ́wọ́ lórí wọn fafatahna abwaba as-sama'i bima'in munhamir nígbàtí ọlọ́run bá fẹ́ pa run ọlọ́run ni àwa sí òkè sánmà kómi ọmọ dà láti sánmà náà lómi tó pọ̀ omi tó ń dà tó pọ̀ wafajjarna al-arda uyuna àtúwá ní kí omi ọmọ yọ láti lẹ̀ náà faltaqa al-ma' ala amrin qad omi sánmà àtomi ilẹ̀ wá pàdé omi wá ju agbára gbogbo àwọn tó ń gbé lórí ilẹ̀ lọ lórí ohun tí a ti ṣe àkọọ́lẹ̀ ìpé àpàwọ̀rùn wa hamalnahu ala dhati alwahin wa dusur anabi nuh àti àwọn tí wọ́n gbàgbọ́ pẹ̀lú ẹ̀ a gbé wọn ka orí ọkọ̀ ojú omi torí àti jẹ́ pé àwọn ò ní parun pẹ̀lú àwọn tí wọ́n ń parun tajri bi a'yunina jaza'an liman kana kufir ọkọ̀ ojú omi náà ó wá ń rìn lórí omi pẹ̀lú ìyọ̀dá àwọ ọlọ́run ọba pẹ̀lú ìsọ ọlọ́run ọba walaqad taraknaha ayatan fahal min muddakir àwọn àjọ ànábì nóhù yìí a fi wọ́n lẹ̀ káwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn wọn kún lè máa rí àmì agbára ọlọ́run àti ipò rẹ̀ láti pa àwọn tí wọ́n bá já òjíṣẹ́ wọn nírọ́ so bí ọlọ́run bá ṣe pa ìjọ ànábì nóhù bó ṣe pa wọ́n rẹ́nu ọlọ́run ni a sí òkè sánmà wípé kí omi ó dà àtúnwá ní kí ilẹ̀ náà yanu kóhun náà máa yọ omi láti inú rẹ̀ omi sánmà àti ilẹ̀ wọ́n á papọ̀ lórí ohun tá a ti gbèrò pàṣẹ lórí wọn tẹ́lẹ̀ torí ìjìyà ìjà ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ ọlọ́ni wa ashabu ras bákan náà síwájú ẹ̀yìn ìjọ ànábì muhammad sallallahu alaihi wasallam àwọn ìjọ kan náà wà tí wọ́n ń pè ní ashabul ras àwọn náà já ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ àwọn tí wọ́n gbà lérò pẹ̀lú ashabul ras ó ní àwọn tí ọlọ́run ọba tó sọ̀rọ̀ ọlọ́run sọ ní ibòmí pé kútìlà ashabul uqdud annari dhatil waqud idhum alaiha qu'ud wahum ala ma yaf'aluna bil mu'minina shuhud wama naqamu minhum illa an yu'minu billahi al-aziz al-hamid ègbé àti ìléjìnà sí ìkẹ́ ọlọ́run ọba kó máa bẹ fún àwọn ashabul uqdud àwọn tí wọ́n gbẹ́lẹ̀ tí wọ́n dáná sí tí náà wá ń jò táwọn á dúó lórí rẹ̀ pé gbogbo ẹnikẹ́ni tí ó bá ti tí ó bá pe ọ̀rọ̀ ànábì wọn nírọ́ tí ó ti ṣe ẹbọ sí ọlọ́run ọba kí wọ́n sọ sínú ẹ̀ ọlọ́run ni òun mọ tí wọ́n ń ṣe pẹ̀lú àwọn mùmìnì torí ìfìyàjẹ wọn tí wọ́n ń ṣe ìsọwọ́n sínú iná tí wọ́n fi náà ń jó wọn ọlọ́run ọba mà wa ma naqamu minhum illa an yu'minu billahi al-aziz hamid kò sí wọn ò ṣe nǹkan kan kò sẹ́sẹ̀ kankan tó wá ṣe ju pé wọ́n gbàgbọ́ fún ọlọ́run ọba lọ ọba tí ọlá rẹ̀ tóbi ọba tó péye so àwọn ashabul ukhdudi ó ní wọ́n gbà lérò pẹ̀lú ashabul ras níbi bákan náà sunna anabi sallallahu alayhi wa sallam òun náà sọ nípa wọn nírú àwọn iṣẹ́ tí wọ́n ṣe nínú sunna anabi sallallahu alayhi wa sallam hadithi tí ó kójú owó tí a gbà wá láti ọ̀dọ̀ Suhaib wípé annabi sallallahu alayhi wa sallam ó sọ fún wọn pé kánà malikum fi man kánà qablakum wa kánà lahu sáhirun wípé ọba kan nínú àwọn tí wọ́n ti ré kọjá síwájú yín ó ní òpìdán tí ń bá pìdán nígbàtí òpìdán dàgbà tán ó wá sọ fún ọba wípé òun ti ń dàgbà o òun ti ń dogbó so yẹ kó o mú ọmọ kan wá tá a kọ ní idán pípa torí pé tí òun bá sí ẹsẹ̀ padà ọmọ yẹn yóò lè kọ̀ntínú àti máa pidán fún ọba tí a bá wo òye sí ọ̀rọ̀ rẹ̀ ni pé wọ́n máa ń kọ́ idán pa ni gbogbo dáa sí ń kọ́ kò ní àṣekájọ́ pé àtọ̀dọ̀ ọlọ́run ni nǹkan náà ti wá so òpìdán a jẹ́ pé gbogbo èèyàn ló lè pa tí ọba kọ so ohun tó pìdán bá ṣe kìí ṣe nǹkan ìmọ̀ kìí ṣe nǹkan ìyanu torí pé ó kọ ni so gbogbo èèyàn náà ló sì lè kọ idán pípa tó ń ná pìdán فبعث إليه غلاما يعلمه فكان في طريقه إذا سلك راهب فقعد إليه وسمع كلامه فأعجبه nígbàtí ọba tó rán ọmọ kékeré kan fún sí láti kọ́ nídán pa gbogbo ọba tí ọmọ yẹn bá ti dìde láti ilé òbí ẹ̀ àbí láti ọ̀dọ̀ ọba wípé òun lọ sọ́dọ̀ òpìdán tí ó kọ́ nídán pa ó máa ń pàdé pẹ̀lú arákùnrin kan tí ń jọ́sìn fọ́lọ́run pẹ̀lú ẹ̀sìn tí a fi rán ànábì àsìkò náà tó bá wá rí arákùnrin olùjọ́sìn yóò wá dúó lọ́dọ̀ rẹ̀ kó tó di pọ́ lọ sọ́dọ̀ bàbá òpìdán yọ́wọ́ agbọ́n tí àáfàá yẹn ti ń sọ gbogbo ìgbà tí ó bá wá dé ọ̀dọ̀ àáfàá òpìdán yóò jẹ ọmọ náà níyà torí pé ọpẹ́ kó tó dé lọ́mọ yẹn bá sọ fún àáfàá tí ń jọ́sìn fọlọ́run pé ó dàbí pé òun ní máa ráyè àti wá torí pé gbogbo ìgbà tó ń bá wá síbí bàbá òpìdán máa ń lu òun wọ́n ní ni àfáà bá sọ fún pé ọ̀dà mọ́stọ̀p àti máa wá gbogbo ìgbà tí bàbá òpè náà rẹ tó bá ti sọ pé ọpẹ́ kò ní àwọn òbí rẹ ni wọ́n ránṣẹ́ tó bá délé táwọn náà bá pẹ́ ọpẹ́ kò ní bàbá òpè dán lọ so wọn ò fi ní máa fi ìyà jẹ ọ ní gbogbo wa ṣùgbọ́n má tutù orí èèyàn láti máa wá kọ́kéwù nígbà tí ó wà lórí irú nǹkan báyìí tó ń lọ lójoojúmọ́ ó wá ń lọ lọ́jọ́ kan ó wá rí àwọn àwọn èèyàn tí wọ́n péjọ dábà kan kò jẹ́ kún rí àyè àti kọjá lójú ọ̀nà wọn ló wá rò lọ́kàn rẹ̀ pé lónìí ìmọ̀ ilé olùkùrọ̀ nú àwọn àfáà mi méjèèjì ṣé àfáà ti ń jọ́sìn fọ́lọ́ ni àbí àfáà òpìdán ló bá mú òkúta ńlẹ̀ lọ́wọ́ ni allahumma in kana amru rahib ahabba ilayka min amri sahir faqtul hadhihi dábà hatta yambi nas ipe ìwọ ọlọ́run ọba ò tó wá pé alámàrí àáfàá ti ń fún ọ ó ọba wà lórí òdodo ni ju àfọ́ òpìdán lọ pẹ̀lú ọkọ̀ ọlọ́run ọba tí àáfàá yìí ń sìn mo fi sọ òkúta yìí jẹ́ kí dábàá yìí ó kú lójú ọ̀nà káwọn èèyàn ráyè kọjá nígbà tí ó lẹ òkúta náà dábàá náà bá sá lọ àwọn èèyàn bá rí àyè àti kọjá tí a bá wòye síbí kò kọ́kọ́ bẹ ọlọ́run pẹ̀lú ọlọ́run ọba òpìdán torí pé látìgbà tí ń lọ sọ́dọ̀ òpìdán ti ń lọ sọ́dọ̀ àfà ló ti ń rí ìyàtọ̀ láàrin ọ̀rọ̀ àwọn méjèèjì so ẹ̀sìn àfá àti ń jọ́sìn fọ́lọ́run pẹ̀lú ẹ̀sìn tọ́lọ́run rán òun ló fi jókòó lọ́kàn rẹ̀ ìdí tó fi jẹ́ pé ohun tó kọ́kọ́ fi bẹ́ nìyẹn so nígbà tó dọ́dọ̀ àfá rẹ̀ ó ṣàlàyé fún un pé lójú ọ̀nà mo bá àwọn nǹkan tí dábàá kan ò jẹ́ kí wọ́n kọjá mo wá bẹ ọlọ́run ọba pẹ̀lú ẹ̀sìn tó ń sìn lọ́lọ́run bá sì jẹ́ kí dábàá náà kó kúrò lójú ọ̀nà fáwọn èèyàn tó kọjá wọ́n ní nàfà bá ní lónìí ó ti dé ipò tó yẹ pé èmi gan ò dé a jẹ́ pé wọ́n gan fúnra rẹ ó ti jù mí lọ́nu ṣùgbọ́n o àdánwò kan yóò bá ọ tí àdánwò náà bá dé má fi má tọ́ka mi wípé mi mo kọ́ ní ẹ̀sìn lọ́wọ́ adi pé látìgbà náà ọmọdé yìí gbogbo ẹni tí ó bá ní tó bá jẹ́ arọ yóò bẹ ọlọ́run pẹ̀lú àáfàá pẹ̀lú ọlọ́run àáfàá tí ó ń ṣẹ̀sìn lọ́lọ́run ọba sì jẹ́ kí ó ń tọ̀hún kó ríwòsàn tí afọ́jú bá wá sọ́dọ̀ rẹ̀ yóò bẹ ọlọ́run pẹ̀lú ọlọ́run ọba tí àáfàá yẹn ń sìn lọ́lọ́run ọba sì gbádùn rẹ̀ ni ó ń tì ọba sì rìnà gbogbo àwọn tí wọ́n bá ní tí wọ́n bá ní àìsàn oríṣiríṣi ọkọ̀ ọ̀jọ̀kan àìsàn ó ń wò wọ́n pẹ̀lú ìbẹ ọlọ́run ọba pẹ̀lú àfà tí ó ń jọ́sìn fọlọ́run so nígbàtí àwọn ẹmẹ̀wà ọba tí wọ́n gbọ́ iṣẹ́ tọmọ yìí ń ṣe ọ̀kan wá wà nínú wọn tó ẹ́pá fọ́jú ni ó ti pẹ́ tó ti fọ́jú wọ́n ti ẹ̀ ní bí wọ́n ṣe bí mu wọ́n bí ma ni lọ́wọ́ lọ sọ́dọ̀ ọmọ náà pé kí ni tó fẹ́ kí n fún ọ tó fi bẹ ọlọ́run tó fi bẹ ẹ̀sìn tó ń sìn kí kí n rí náà ni ọmọ bá ní inni la ashfi ahadan innama yashfi Allah èmi ò wo ẹnìkan kan sàn ọlọ́run ọba ní ń wò yẹn sàn fàyín anta amanta billah da'awtu Allah fashafaka tó bá yẹ pé o gbàgbọ́ pẹ̀lú ọlọ́run ọba tí mo ń sìn ń wà bẹ ọlọ́run ọba òun kọ́ wá wù ọ̀sán ní ẹmẹ̀wọ̀ ọba yìí lọ́ba gbàgbọ́ lọ́ba ṣe ímánì pẹ̀lú ẹ̀sìn tí ọmọ yìí ń sìn lọ́lọ́run bá bá sì wòsàn lọ́ba di pé ó rí na nígbà tó wá dé ìjókòó ọba wọ́n wá rí pé afọ́jú tí ma wá tọ́wà nú ẹ̀mẹ̀wọ̀ ọba ọmọ ti rínà ni ọba bá ní a lágbájá tẹ́lẹ̀ ń tọ́ dá ìríran rẹ padà fún ọ lọ́ba ní ọlọ́run ọba mi ni àti ọlọ́run ọba rẹ àti ọlọ́run ọba gbogbo àgbáyé pátá lọ́wọ́ ni ṣé o tún lọ́lọ́run ọba mi lẹ́yìn mi lọ́ba ní òkè kún ó mu wọn ò síwọ́ wọn fìyà jẹ lọ́lọ́kan lọ́kan ìjìyà àyàfìgbà tí ọkùnrin tó fi ọmọ hàn wípé o ní ẹntọ́ ya ojú òun wọ́n bá ní wọ́n lọ mọ́mọ́ náà wá ńgbà tó máa dé wọ́n ní ṣé ìwọ ni ìwọ ló ń wo afọ́jú àti arọ àti gbogbo àìsàn kí ni tó ń fi ń wò wọ́n ó ní èmi kọ́ ni mò ń wò wọ́n sàn innama yashfi Allah ọlọ́wọ́n ọba ní wò wọ́n sàn ta lọ́lọ́wọ́n ọba rẹ̀ ọ̀hún ó ní ọlọ́wọ́n ọba mi àtọlọ́wọ́n ọba rẹ̀ àbọ̀ àtọlọ́wọ́n ọba gbogbo àgbáyé pátá lọ́ba mú ọmọ yìí wọ́n bá bẹ̀rẹ̀ sí fìyà jẹ lọ́lọ́kan ọ̀jọ̀kan ìjìyà ọmọ yìí kò lè mú ìjìyà máramá títí ó fi fi àfáà hàn wọ́n wá sọ fún àfà ṣé ìwọ lọ kọ́ ọmọ ẹlẹ́sìn ọ̀dà padà sí orí ẹ̀sìn ọba kó o fi ẹ̀sìn tó ń sin ilẹ̀ ló bá kọ̀ ó lóun ò ní padà níwájú ọmọ yìí inú wọn ti mú saw blade kíní ìrẹ́gi ni wọ́n ti mú tí wọ́n pín ọkùnrin sí méjì wọ́n wá mú ẹmẹ̀wà ọba wá wípé ìwọ náà ṣe ọ padà sínú ẹ̀sìn ọba ni àbí ìwọ náà lọ bí tí lágbájá lọ òun náà ni òun wà lẹ́sìn lórí ẹ̀sìn ọmọdé yìí tí wọ́n ṣe fún àfà òun náà lọ ṣe fún ẹmẹ̀wà ọba ọwá ku ọmọ wọ́n á pe ọmọ náà pé wọ́n náà padà sí orí ẹ̀sìn ọba o òun náà kọ̀ ó lóun ò ní padà sórí ẹ̀sìn ọba nígbà tó ẹ pọ́mọdé lòun ọba wa wò pé ìjẹ̀yà tí ó tọ́ fóun ni pé kún ó mú lọ sórí òkè tó ga kún ó de ọwọ́ rẹ̀ kún ó de ẹsẹ̀ rẹ̀ kún wá sọ́ọ̀lẹ̀ látòrí òkè náà nígbà tí wọ́n dé orí òkè tó ga jù nílùú wọ́n sọ ọmọ kalẹ̀ ọmọ síwájú wọn dé ilé ọba èé ṣe yín wọ́n lè àti ṣiṣẹ́ tó rán wà ẹ́ńtẹ́ ẹlẹ́ẹ̀pa náà ló ti dé yìí lọ́ba ní òkè àwọn òmí nínú àwọn dòǹgárì ẹ̀yìn náà wá ẹ mú lọ sórí ọkọ̀ ojú omi tẹ́ bá dé àárín omi ibú ẹ̀sọ́ sínú omi káwọn ẹja ó jẹ nígbà tí wọ́n dé inú òkun wọ́n sọ ọmọ sínú omi ọmọ síwájú wọn délé wọ́n ní ni ọba wa ni ọmọ yìí ojú ni ó dá tì mí tá a bá wá ohun tí a ṣe sí ọ̀rọ̀ rẹ̀ lọ́mọ bá ní kó sí ń tẹ́lẹ̀ ṣe fún mi. tẹ́ ẹ bá fẹ́ pa mí ẹ gba májẹ̀mú tí ń ṣe fún yín májẹ̀mú náà ni pé ẹ pé gbogbo àwọn èèyàn jọ nílùú kí wọ́n pé fọmọ́sẹ̀kù ẹnìkankan ẹ wàá so bí mọ́gi ẹ wàá mú ọfà àbí ìbọn kẹ ẹ ní pẹ̀lú ọkọ ọlọ́run ọba ọmọ yìí kẹ wàá yìnbọn náà yọ pa mí kí ni tí ọmọ yìí gbà lérò pẹ̀lú ní tó ṣe yìí májẹ̀mú tí ọmọ yìí ṣe ọgbọ́n ń bẹ ń bẹ kí ni ọgbọ́n tí ọmọ yìí dá ẹ̀yin ni mò ń bi léèrè kún ó lè mọ òótọ́ gbogbo wọn yóò sì ṣejú wọn wípé ọmọ tí wọ́n ti fẹ́ pa tí wọn ò rí pa yìí nígbà àwọn bẹ lọ́run pẹ̀lú ọlọ́run ọba ọmọ yìí ni wọ́n tó rí pa a jẹ́ pé ẹ̀sìn tí ń sin ẹ̀sìn òdodo ni wọ́n bá kó àwọn èèyàn jọ ni ọba bá mú ọfà bíbọn lọ́ba ní pẹ̀lú orúkọ ọlọ́run ọba tọmọ èyí ń sìn lọ́ba sì yin ọfà náà bẹ́ẹ̀ lọ́mọ sì kú wọ́n ní ní gbogbo àwọn èèyàn tó wá pé jọ́njọ́ náà wọ́n ní àwọn gbàgbọ́ pẹ̀lú ọlọ́run ọba ọmọ kékeré wọ́n ní ní àwọn ẹ̀mẹ̀wà bá ní ọba ohun tó ọ̀fẹ́ kó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ o ọmọ yẹn ti dójú tì ọ́ àwọn èèyàn pátápátá wọ́n ti wọ́n ti kúrò lẹ́yìn ẹ̀sìn rẹ̀ wọ́n ní ọlọ́run ọba ọmọ ni wọ́n làwọn ń sìn lọ́ba ní òkè níta ẹ̀sẹ̀ kù gbogbo wọn pátá láti pa ẹ lọ gbẹ́ kòtò ó tóbi ẹ wá kó iná sí kẹ́ ẹ dúró lórí ẹ gbogbo ẹni tí ó ti padà lórí ẹ̀sìn rẹ̀ ẹ sọ sínú ẹ̀ wọ́n ní nígbà tí wọ́n dé orí arábìnrin kan tó gbé ọmọ òpónlò dání ó wá ń bẹ̀rù láti ṣe pé kí wọ́n sọ ọmọ òun sínú náà àbí kí wọ́n pọ̀ wọn ọmọ tí wọ́n fọmọ òun ṣe kò wá lè sọ̀rọ̀ ipò òun kú lẹ́yìn ẹ̀sìn ọmọ kò sì lè ipò òun wà ní orí ẹ̀sìn ọba wọ́n ní ni ọmọ òpónlò yẹn bá sì yanu sọ̀rọ̀ pé màmá ìwé mi àti wọ pátá ẹjọ kájọ wọnú iná náà ká wà lórí ẹ̀sìn ọmọ tí tí wọ́n pa wọ́n ní lóbìnrin náà bá wọ́n bá ọba bọ́nu náà pẹ̀lú ọmọ òpóòlò rẹ̀ hadith yìí àwọn àǹfààní tó pọ̀ ó wà nínú ẹ̀ alákọ̀ọ́kọ́ mo sọ síwájú pé ẹ̀sìn idán pípa wọ́n ń kọ́ ni gẹ́gẹ́ bí ọlọ́run ṣe ròyìn àwọn màlàkẹ́yìnì àwọn àwọn ọba méjì àbí màláìkà méjì ní Babil Harut àti Marut tí wọ́n ń kọ́ àwọn èèyàn ní iná pa ọlọ́run ni wattaba'u ma tatlu shayatinu ala Suleiman wa ma kafara Suleimanu walakinna shayatina kafaru yu'allimuna an-nasa as wípé wọ́n tẹ̀lé ohun tí èṣù àwọn èṣù tí wọ́n ń kọ́ àwọn èèyàn ní àsìkò àsìkò ànábì Suleiman ànábì Suleiman kò sí àgbẹ́rùgbọ́nrín sí ọlọ́run ọba kò sí kò sí ṣe kèfèrí sọ́lọ́run ṣùgbọ́n àwọn èṣù tí wọ́n ń kọ́ àwọn èèyàn ní idán pa àwọn gangan ni wọ́n ṣe àìgbàgbọ́ sọ́lọ́run so idán pípa wọ́n máa ń kọ́ ni eléyìí fi hàn pé idán pípa ẹ̀ ṣe nǹkan ìmọ̀ tí èèyàn lè kà kún torí pé gbogbo ẹni ó bá kọ́ yọ ọmọ so àwa ní èèyàn lọ kọ́ télọ̀ ọwọ́ aránṣọ ká máa ṣe mọ̀ òun láwa máa sìn kìí ṣe nǹkan yanu torí pọ́ kọ́ ni gbogbo èèyàn tó bá sì kọ́ télọ̀ náà ni ó lè lọ sọ so kò sí yàtọ̀ pẹ̀lú à ń pidán àbí à ń ránṣọ àbí à ń túmọ̀ tó ṣe torí pé wọ́n ń kọ́ ni. So, àǹfààní ẹlẹ́ẹ̀kejì ni pé ó ní àwọn kan nínú àwọn ẹrú ọlọ́run ọba tí nǹkan kan máa ṣẹlẹ̀ látọwọ́ wọn tí ó lòdì sí nature al'ada torí pé nǹkan ìmọ̀ ní káyí pé a sọ ọmọ láti orí òkè tó ga kó sì wá sọ̀kalẹ̀ kí òkú nǹkan ìmọ̀ ní ká sọ ọmọ kékeré sínú òkun kó sì jáde síwájú àwọn tó wà nínú ọkọ̀ ojú omi tí ó kú a ó rí pé khawarikul aada ni ohun tó lòdì sí nature ni torí pé bákan náà dábà tó kọ̀ táwọn èèyàn ráyè àti kọjá tí wọ́n ń bẹ̀rù nígbàtí ọmọ yóò bẹ ọlọ́run ọba pẹ̀lú ó kọ ọlọ́run ọba tí àfa rẹ̀ ń sìn ọlọ́run bá sì ní kí dábàá yẹn kókó lójú ọ̀nà fáwọn èèyàn kí wọ́n kọjá so a rí pé ohun tó ṣẹlẹ̀ láti ọwọ́ ọmọ yìí kàwáríkù láàdà ni ohun tí ó lòdì sí nature so eléyìí ni ọ̀pọ̀lọpọ̀ tó ń pè ní wẹ̀lì so kìí ṣe ó máa ń ṣẹlẹ̀ láàrin àwọn tí wọ́n bá súnmọ́ lọ́n dáadáa kí nǹkan kan ṣẹlẹ̀ láti ọwọ́ wọn eléyìí ó sọ di ohun tí èèyàn máa sìn àǹfààní ẹlẹ́ẹ̀kẹrin ni pé ó wà nínú lẹ́dẹ̀bí tó dáa fún akẹ́kọ̀ọ́ àti olùmọ̀ ó ní pé kò pa dandan kọ́ yẹ pé nítorí pé mo jẹ́ àfà kò wá ní sí ẹni tí ó jù mí lọ níbi ìgbéga àti àpọ́nlé àti ipò kódà ó lè jẹ́ pé ọmọ kéwù mi ni. so tọ́lọ́n bá gbé ọmọ kéwù mi ò ga kìí ṣe tí ó tó kí n máa ṣe hásádà lórí rẹ̀ fún so kí n gbà fún ọlọ́run ọba ní n tó ṣe fún ọmọ náà a ó rí eléyìí kọ́ láti ara àáfàá tí ó ń kọ́ ma ní ẹ̀sìn ó ní á ah, lónìí kódà ó ti jù mí lọ ọlọ́run ti gbé ọ̀gá ju èmi lọ so a ó rí pé ó gbà fún ọlọ́run ọba ó sì fún gbà fún tí ọlọ́run bá ṣe fún ọmọdé àǹfààní ẹlẹ́ẹ̀karùn ni pé gbogbo ẹnikẹ́ni tó bá ní òun wà lójú ọ̀nà ọlọ́run ọba kò sí ni ọlọ́run ọ̀dànwò ọlọ́run ọ̀dànwò lára àwọn nǹkan oríṣiríṣi ìgbà míì látara àwọn ọmọ tó bí a ó rí àwọn àfáà tí ọlọ́run dánwò látara àwọn ọmọ wọn eléyìí ọ̀sọ̀ àfáà yẹn di ẹni ibú torí pé ó kọ́ ọmọ náà ọmọ náà ni ọ̀gbà ẹ̀kọ́ ìgbà míì àwọn àfáà ó rí pé ọlọ́run ọba yóò dán wọn wò láti ara àwọn ìyàwó wọn eléyìí náà kò dín nǹkan kan kù níbi ìgbéga ọkùnrin àbí àfáà yìí torí pé àdánwò ni ọlọ́run ọba fi ṣe fún un síwájú wọn ọlọ́run ti ṣe fáwọn ànábì ọlọ́run láti ara wọn ọmọ láti ara àwọn aya wọn tá a kà. bákanáà àdíìsì tún kọ́ wa pé gbogbo nǹkan pátápátá ọ̀dọ̀ ọlọ́run láàfi láti sí mo lájá lé ajá ń gbó kò jẹ́ káwọn olè kó mi lẹ́rù kò ní ká fi àjùlọ sí ara ajá ọlọ́run ọba lọ́sọ lọ́sọ mi lọ́sọ ilé àbí mo ń wa mọ́tò ọkọ̀ fẹ́ dànù torí nǹkan kan ní nǹkan ìyànjú tí mo ṣe ọkọ̀ ọ̀dànù mọ́ àìdànù ọkọ̀ kìí ṣe níbi ara ìyànjú mi ọlọ́run ọba ni ò jẹ́ kọ́kọ́ ọ̀dànù so gbogbo nǹkan pátá ọ̀dọ̀ ọlọ́run ọba là á fi tì sí mo fún yẹn lóògùn ó gbádùn kìí ṣe mi mo wòsàn ọlọ́run ọba ló wòsàn eléyìí á rí kọ́ láti ara ọmọ yìí tó ń sọ pé òun kọ́ ló ń wò yẹn sàn ọlọ́run ọba ní ń wò yẹn sàn. bákan náà eléyìí fi hàn pé tí a bá ń pèpè sí iwájú ọlọ́run ọba àbí lọ sí ojú ọ̀nà ọlọ́run ọba kò pa dandan kọ́ ẹ pé a máa gbowó gbogbo ibi téèyàn bá ti ń pèpè lọ sọ́dọ̀ ọlọ́run ọba tó yẹ pé àwọn èèyàn ń sanwó kì í sórí òdodo náà wà bá a ti wá jókòó lónìí nísìn yọ wà ní ó di dandan kọ́ pé iye kan wà tá a pa ẹ máa mú wá ẹ máa mú wá owó fatia owó ànábì owó kíní ìsìnà pátá gbáà ni a ó rí pé ọmọ yìí ẹmẹ̀wá ọba tó wá sọ́dọ̀ rẹ̀ ó fi ó fi nǹkan lọ ipé òun ó fún tí ọba lè ya ojú òun ó lóun ọ̀gbà nǹkan kan lórí tí òun ń ṣe àti pé òun kọ́ lòun wó yẹn san ọlọ́run ọba ní wó yẹn san ọlọ́run ọba sọ látorí àwọn ànábì muhammad sallallahu alayhi wa sallam àti àwọn òjíṣẹ́ tó ń rí kọjá níwájú rẹ̀ wọ́n sọ pé ma as'alukum alayhi min ajir in ajiriya illa ala rabbil alamin mi ò bi lóore owó àbí ẹ̀san lórí tí mo ń pè yín sí láti wá jọ́sìn fọ́lọ́run ẹ̀san mi ọ̀dọ̀ ọlọ́run ọba ló so èyí fi hàn pé gbogbo ẹnikẹ́ni tí ó bá jẹ́ àáfà tí ó máa pèpè síwájú ọlọ sí ọ̀nà ọlọ́run ọba ọ̀dà kò náà níṣẹ́ tí ó máa ṣe tí ò fi ní gbẹ́kẹ̀lé àwọn èèyàn tí wọ́n máa fún gbogbo ẹni tí ò ṣiṣẹ́ tó gbẹ́kẹ̀lé àwọn tí wọ́n máa fún ó di dandan kó máa jẹ èrú láti ara iṣẹ́ tí ń ṣe iṣẹ́ dáwà bákan náà ó wà nù ẹ̀kọ́ tá a rí kọ́ nípa hadith ni pé àwọn ọ̀ṣẹbọ àti àwọn kèfèrí ẹ̀mí wọn ti di ojú wọn sì ti di wọn èrò òótọ́ wọn è gbọ́ òótọ́ kó jókòó sínú ẹ̀mí wọn ìbáyé pé bá ń máa ṣẹlẹ̀ ni ọba igan fúnra rẹ̀ ni ọba kọ́kọ́ gba ọlọ́run ọba gbọ́ èé wá ṣe tóun ọ̀bẹ ọlọ́run ọba pẹ̀lú agbára rẹ̀ àmì èé ṣe tóun òṣìṣẹ́ rẹ̀ pẹ̀lú agbára rẹ̀ tóun náà wá fi gbà láti sọ pé pẹ̀lú orúkọ ọlọ́run ọba ọmọ tí ń sìn mo ta ọfà mọ́ a ó rí pé ọpọlọ rẹ̀ ti di kò ríran kò rí òdodo torí pé àìgbàgbọ́ àtẹbọ ṣíṣe ó máa ń pa wọ́n lọ́pọlọ ni àǹfààní ẹlẹ́ẹ̀kẹsàn ó ní pé ó ti wà nínú ìṣesí gbogbo àwọn kèfèrí wọn ò ní ọ̀nà míì tán máa ń gbà ju ọ̀nà ìjà ìfi ìyà jẹ ẹni tí ń pè wọ́n sí ojú ọ̀nà ọlọ́run a ó rí pé irú rẹ̀ náà ń ṣẹlẹ̀ lóde òní wọn ò ní ọ̀nà míì ju kún ọ̀nà unf that is ọ̀nà àti dá bákan náà nínú tí a rí ní àǹfààní inú àdìsí ni pé ọmọ ènìyàn torí àti rí tí ń fẹ́ yálà arziki ni àbí ipò ni kò sí tí ò lè ṣe tí kìí bá ṣe bẹ́ẹ̀ ọba yìí fẹ́ kí ipò rẹ̀ kọ́ má bọ́ mò ń lọ àwọn èèyàn tí wọ́n ń bọ́ ó fẹ́ kí kí bíbọ tí wọ́n bọ́yùn kó má dúró ìdínú tó fi lo irú ọ̀nà tó lò yìí láti jẹ́ pé ọ̀dà ẹni tí ó gbà mí gbọ́ ẹ pa ẹni tí ó bá gbà mí gbọ́ ẹ pa ọ̀há kúkú pa gbogbo aráàlú eléwò ló wá fẹ́ ṣe ìjọba ọba rẹ̀ lé lórí nígbàtí gbogbo ìlú ti kú tán bákan náà ó ní pé a ó rí pé àwọn èèyàn John nípa ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n máa ní sùúrù ní gbogbo ìṣòro tí ó dé bá wọn lórí ẹ̀sìn náà wọn ò ní tìtorí ìṣòro fi ẹ̀sìn lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa nínú wa lónìí tọ́lọ́n bá dán wa wò pẹ̀lú àìsàn àbí pẹ̀lú àìní àbí nǹkan míì gan-an á tìtorí ẹ̀ láti lọ ṣẹbọ á sì fi ẹ̀sìn wa lẹ̀ ẹlòmíì ń wáyàwó lásán gbogbo ẹni ó sọ̀rọ̀ sí wọn ò torí ìdí èyàn ni ó fi lọ ṣẹbọ ẹlòmíì ó níṣẹ́ lọ́wọ́ o kódà ọkọ́lé ṣùgbọ́n àìní ayọ̀ ọkàn òun wò pé àbúrò òun ó ti ń lo mọ́tò òun ò lo mọ́tò àbúrò òun ó ti ṣe báyìí òun ò ṣe tí ó fi lọ ṣe bọ̀nù yẹn so àwọn èèyàn jọun àwọn ní sùúrù lórí ìfaradà lórí ẹ̀sìn gbogbo ìṣòro kan ò lè mú kún fi ẹ̀sìn wọn lẹ̀ kò wá sí ìṣòro tó ga bí ìṣòro ìfikúdẹ́rù bá ní torí pé gbogbo èèyàn fẹ́ máa gbé ayé àfẹ́ kú so kò wọ́pọ̀ nínú àwọn tó yẹ pé wọ́n fi kú dẹ́rùbà tí ò fi ní kò ní orí ẹ̀sìn rẹ̀ tó ń ti pé ẹ̀sìn Islam tí a bá tún fojú mi wò á ó rí pé oore ńlá lọ́lọ́run ṣe fún wa pẹ̀lú ẹ̀sìn Islam ó lè jẹ́ pé ẹ̀sìn àwọn tí wọ́n kọjá tí wọ́n bá ilé kúrò lórí ẹ̀sìn wọn torí ẹ̀rù torí pé wọ́n dẹ́rùbà wọn wọ́n kúkú kèfèrí náà ni ṣùgbọ́n nínú ẹ̀sìn Islam ó wá yàtọ̀ torí pé gbogbo ẹnikẹ́ni tí wọ́n bá fi ikú dẹ́rùbà láti ṣe iṣẹ́ kan yálà iṣẹ́ ẹ̀ṣẹ̀ ni àbí ohun tó lè múyàn kúrò nínú ẹ̀sìn ni tó bá ṣe tí ẹ̀mí rẹ̀ bá wà lórí ẹ̀sìn náà tó ṣe torí àti àti rẹ̀ kalẹ̀ ni eléyìí ọlọ́run ọba ò ní mú pẹ̀lú ìtòṣe torí pé ọlọ́run bá sọ nínú alkùrán ni pé man káfàrọ bìlá min bádi ìmánihi illa man ukriha wa qalbuhu mutmainnu bil iman walakin man sharaha bil kufri sadra fa alayhim ghadabun min Allah wa lahum adhabun adhim ìwọ gbogbo ẹnikẹ́ni tó bá ṣe kèfèrí tó sì yẹ pé ẹ̀mí wọn ẹ̀mí wọn ó rinlẹ̀ lórí ìmánì náà so ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá ilé ṣe kèfèrí tó sì pé ọkàn rẹ̀ náà dúó lórí kèfèrí náà àwọn ilé ìlọ́lọ́run ó fìyà jẹ wọ́n lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama yóò sì tún bínú sí wọn yóò sì sọ wọn sínú iná léyìí tó tóbi so a ó rí pé oore ńlá òun ni ọlọ́run ọba ṣe fún àmúmìnì àǹfààní ẹlẹ́ẹ̀kejìlá ni pé àdúà tí ọlọ́run gbà sí ọmọ ìlẹ́nu ó fi gbé ẹ̀sìn ọlọ́run ọba ga torí pé ó ní allahumma kfini bima shit wọ ọlọ́run ọba tó mi pẹ̀lú tó wù ọ́ i mean wọ ọlọ́run ọba gbà mí kalẹ̀ lọ́wọ́ àwọn àwọn tí wọ́n fẹ́ ṣe ikú pa mí pẹ̀lú tó bá wù ọ́ so níbi àdúrà gan fún rẹ̀ ó tún ó tún jẹ́ kí tí kí tọlọ́run ọba kó ju in tó ń fẹ́ lọ ó fún ọlọ́run ọba yàn kódà irú ìjìyà tọ́lọ́run ó ṣe fáwọn ọ̀tá rẹ̀ gan ọlọ́run ọba náà ló tún fi yan ló tún fi pé kọ́lọ́run ọba yan ń tó bá fẹ́ fún wọn so ẹ̀kọ́ ńlá gbáà ni ah, ìtẹ̀síwájú wa Thamud èyí ni pé àwọn àjọ samudáwà àwọn náà já ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ ọlọ́run sì pa wọ́n run pẹ̀lú ìjà ọlọ́run ọba nírọ́ tí wọ́n já ọlọ́run ọba nírọ́ àwọn àjọ samudáwà àwọn ni ìjọ ànẹ́bì sọ́ọ̀lẹ̀ ọlọ́run ọba pa wọ́n run nígbàtí wọ́n sọ fún ànẹ́bì sọ́ọ̀lẹ̀ ìpè yá sọ́ọ̀lẹ̀ ìtìnà bima ta'iduna in kunta minal ìdẹ́rùbà àti ìjìyà tó fi ń dẹ́rùbà wáyun àti ìparun sọ fọ́lọ́run rẹ kó mú ìparun náà wà tó yẹ pé lóòótọ́ òjíṣẹ́ ni ọ́ fa akhadathum ar-rajfa ó ní àrá lè tó lé kókó lọ́lọ́wọ́ bá fi sán wọn gbogbo wọn pátá wọn á kú dálẹ̀ fa fi darihim jathimin gbogbo ẹni tó wà lù pátá inú yàrá lọ́wà ojú ọ̀nà lọ́wà ilé ìgbọ̀nsẹ̀ lọ́wà ibẹ̀ náà lọ parẹ́ sí torí pé wọ́n pe ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ ká má gbàgbé pé nígbàtí ànábì sọ́ọ̀lẹ̀ tó pè wọ́n tó pè wọ́n wọ́n béèrè àyà ẹni pé wọ́n béèrè àmì táwọn fi gbà pé ọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá èyí tí wọ́n ń pè ní mọ́jíza ọlọ́run sì fún ní mọ́jíza náà ó ní anáàkọ̀ọ́ ọlọ́run fún ní ràkúnmí tí ràkúnmí náà jáde láti inú àpáta tó ń ti bẹ́ẹ̀ náà wọn ní wọn ṣe imani ọlọ́run ní wàhádìn bákan náà àwọn àjọ annabi Hud tí wọ́n ń pè ní adáwa àwọn náà wọ́n já ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ ọlọ́run ọba pa wọ́n pẹ̀lú ẹ̀fúùfù èyí tó lágbára gidi lọ́lọ́run fi fọ àwọn náà ọlọ́run sọ nínú alkùránì pé wà fi àádìn if arsalna alayhimu riha al-aqim nǹkan àríkọ́gbọ́n ó ń bẹ níbi ọ̀rọ̀ àwọn àwọn àádáwa tí ọlọ́run ọba rán ànẹ́bì húdù sí wọn nígbà tí wọ́n já ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ àwa rán ẹ̀fúùfù afẹ́fẹ́ al ó ní èyí tí ò sí oore kankan lára rẹ̀ pẹ́ẹ̀pẹ́ẹ̀ torí pé àkíyìn obìnrin tí ò bímọ wọ́n ń pè ní àkíyìn gbogbo nǹkan tí ó bá ti mú àǹfààní jáde òun náà ń pè ní àkíyìn so ríhùl àkíyìn ẹni pé afẹ́fẹ́ tí ò ní oore nínú tó pé aburú bá ló kúnnú afẹ́fẹ́ náà afẹ́fẹ́ yìí máa tadharu min shay'in atat alayhi illa ja'alathu karramin kò sí nǹkan kan tí ó gorí tí afẹ́fẹ́ yìí ó kò àfi tí ó sọ nǹkan náà di ẹ̀rúnrún tí nǹkan náà parẹ́ ọlọ́run tún sọ ń bò mí pé wa amma àádùn fa uhliku birihin sarsarin àtìyà àmọ́ àwọn ìjọ àdáwà apàwọ̀rùn pẹ̀lú àfúùfù tí ń súfe tí ń sáré eré tó lágbára sakharaha alayhim sab'a layalin ọlọ́run ni a sí ẹ̀fúùfù yẹn lórí wọn fún I days ọjọ́ méje òru méje wa thamaniyati ayyam àti ọ̀sán mẹ́jọ ń la sí lórí wọn tí ó unstopped àwọn èyí tí ó kò dáwọ́ dúró wọ́n sá ń fẹ́ náà ni pẹ̀lú òfé gbogbo ń tó bá sì kàn gbogbo nǹkan náà ni ó parun fatara al-qawma fiha sar'a ẹ wá rí àwọn èèyàn ni wọ́n ṣe kú kalẹ̀ ka annahum a'jazu nakhlin qawiya ẹ rò pé igi date igi eh, dẹ́bínù òun ni wọ́n á gé kalẹ̀ tí gbogbo èèyàn fọ́nká fàhálì tààrọ̀ ọ̀làhùn mẹ́mbàkì ń jẹ́ ti ẹ̀rí ẹni tó kù nù wọn a sẹ́kù nípa tá awọn kò sí ọlọ́ni wọ fìràún bákan náà àwọn àjọ fìràún àwọn náà já ọ̀rọ̀ Musa sí wọn àti wọ́n wá sọ́lọ́run wọ́n se gbéraga láwa pa wọ́n run pẹ̀lú láwa pa wọ́n run pẹ̀lú ìtẹ̀bọmi nínú odò òkun ọlọ́ni wajawazna bi bani Isra'il al-bahr nígbàtí Fir'aun tó bẹ̀rẹ̀ sí lé ànábì Musa pẹ̀lú àwọn tó gbàgbọ́ pẹ̀lú ẹ̀ ọlọ́ni àwa jẹ́ kí banu Isra'il àti ànábì Musa kún orí kọjá òkun fàtìbáàhùn fìràún ni fìràún bá tẹ̀lé wọn pẹ̀lú àwọn wọ́júnúdù pẹ̀lú àwọn àwọn jagunjagun rẹ̀ bugiyan torí ìgbéraga wà udwan pẹ̀lú pẹ̀lú pẹ̀lú ìgbé amin pẹ̀lú ìgbéraga pẹ̀lú àdáwà enmity hatta idha adrakahu algharq nígbàtí wọ́n rí sínú omi ó ní fir'aun wá ń sọ wípé amantu annahu la ilaha illa alladhi amanat bihi banu israel èmi náà wá ti wá gbàgbọ́ lónìí mo gbàgbọ́ pẹ̀lú ọlọ́run ọba tí banu israel táwọn náà gbàgbọ́ wa ana minal muslimin náà ti sọpá mo ti sọpá sẹsẹ̀ tẹ́lẹ̀ o ti ṣe àgbẹ́rù mọ́rí tó ní àwọn ìwọlọ́lọ́wọ́n ọba wọn o ní òkun òkun tá a pọ́ọ́rẹ́ sínú rẹ̀ yìí o nítorí àṣẹ rẹ̀ ní fi ń dà wọ̀kúntà minal mufsidin ó nínú àwọn òbílẹ̀jẹ́ so báyìí ni ọlọ́wọ́n bá ṣe pa ìjọ fìràún rẹ̀ ọlọ́ni wa ikhwanu lut bákan náà àwọn ìdílé ànábì Lut àbí àwọn èèyàn ànábì Nuh ọlọ́ni arán ànábì Lut sí wọn wọ́n já ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ la bá pa wọ́n rẹ́ pẹ̀lú ẹ̀fúùfù àwa pa wọ́n rẹ́ lórí ilẹ̀ ọlọ́ni wọ̀lúùtọ̀n idh qala li qawmihi innakum innakum latatuna alfahishata ما سبقكم بها من أحد من العالمين ẹ ṣe ìrántí àwọn àjọ ànábì Lut nígbà tí ànábì Lut ń sọ fún àwọn àjọ rẹ̀ pé irú ẹ̀ṣẹ̀ wo lẹ tiẹ̀ wá ń ṣe ẹ̀ ń ṣe ìbàjẹ́ tí ò sí ẹnìkankan nínú àwọn èèyàn tí wọ́n ṣe síwájú yín ẹ̀yin lẹ́ni àkọ́kọ́ tá a kọ́kọ́ rí tí ń ṣerú nǹkan báwọn. àìnàkùn lẹ́tà túnà rìjáàlì èyí wá ṣe ń tọ́ pé bùkátà àti yín àrà ọkùnrin lẹ́yìn tí ń gbọ́ kìí sàrò obìnrin wàtàkùtàúnà sẹ̀bílà ẹ lọ máa dáná wàtàtúnà fi náà díkùnmù múnkà gbogbo bí ẹ bá ti pèjọ àwọn nǹkan tí ò dalẹ̀ ń ṣe nú ẹ̀ famakana jawaba qawmihi illa an qalu i'tina bi adhabillah àwọn àjọ rẹ̀ nígbà tí wọ́n dá lóhùn wọn ò dá lóhùn ju wípé mú àdábà ọlọ́run ọba wákárí in kunta mina sadiqin tó bá yẹ pé òótọ́ ló ń sọ ọlọ́run aṣọ ń bomi pé wamtarna alaihim matara àwa rọ òjò òkúta òkúta tá a ti sè láti inú ẹrẹ̀fọ̀ fasa amatarul mundharin ó wá jẹ́ pé òjò òkúta tá a rọ̀ sí wọn òjò aburú ni èyí tọ́pa wọn rẹ ni. Uh, ọlọ́ni wa ashabul aika bákan náà àwọn àjọ annabi shu'aib òun ni wọ́n ń pè ní ashabul aika al-aika ó ní igi tó ní ewé lórí dáadáa tí ó sí gbogbo bóòrùn sí wulẹ̀ kóòrùn náà lágbára tó kò ní sí òòrùn kò ní wọnú abẹ́ igi náà torí ewé tó kún sórí ẹ̀ wọ́n wá ń gbádùn pẹ̀lú gbòógì àti gbòógì tútù bákan náà àwọn èso igi tó wà nú oko wọn lóríṣiríṣi ìgbádùn lọ́lọ́run fún wọn òun ni wọ́n fi ń pè wọ́n ní ashabul aika ọlọ́run rán anabi shuaib sí wọn wọ́n á jẹ́ òbílẹ̀jẹ́ wọ́n jẹ́ tí ń ṣẹbọ sọ́lọ́run ọba àti ìdáná tí wọ́n ń àti àìpé nǹkan òṣùwọ̀n fún àwọn èèyàn tó bá tajà fún lọ́lọ́run ọba bá mú wọn nígbà tí wọ́n kìlọ̀ fún wọn tí wọ́n gbọ́ lọ́lọ́run bá wá fi ìyà jẹ wọ́n àwọn ìjọ ṣọ́àìbì àsìkò wọn ò jìnnà sí àsìkò ìjọ ànábì Lut ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà wọn ò wá fi ti ìjọ ànábì Lut wọn ò fi sọ wọn ò fi kọ́gbọ́n ọlọ́ni wàmà qawmu Lutum minkum biba'id àwọn àjọ lut wọn ò dìnà sí ẹ̀yin náà máa ń tó ṣẹlẹ̀ sí wọn tó ń ti bẹ́ẹ̀ náà ẹ̀ gbàgbọ́ ọlọ́run ni wa qawmu tubba bákan náà àwọn àjọ tá à ń pè ní tubba àwọn àfáà ní tubba yìí ó dàbí ó kọ gbogbo ọba tí ọba wa jẹ ní ìlú Yemen òun wọ́n ń pè ní tubba àbí ó kọ ọba kan pàtó nínú àwọn ọba tí wọ́n ti jẹ ní Yemen náà ni wọ́n ní ọba náà ó gba ẹ̀sìn Islam nígbà tó gba ẹ̀sìn Islam ó wá pe àwọn èèyàn rẹ̀ sínú ẹ̀sìn náà wọ́n wá janirọ́ wọ́n nírọ́ nípa àwọn náà ọlọ́run ó fi ìyà jẹ wọ́n ó sì pa wọ́n run ọlọ́run ni kullun kadhaba rusula fahaqqa wa'id gbogbo wọn pátá àwọn tá a dárúkọ wọn yìí àtàwọn míì tá a tún dárúkọ wọn gbogbo wọn ni wọ́n pe ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ tó wá jẹ́ pé ìjìyà wa ìjìyà ẹlẹ́tẹ̀ eléro ló wá di ohun tó jẹ́ dandan lórí wọn làwa pa wọn run so ọlọ́ni afa'ina bil khalqil awwali bal hum fi labsin min khalqin jadid tó bá yẹ pé ẹ̀yin lóye ni ẹ ó mọ̀ pé ọlọ́run ọba ọba tó lágbára ni ọba tó lè ọba ní alógo lè ṣe ni tó bá yẹ pé àwọn èèyàn alákọ̀ọ́kọ́ yun wọn ò ju agbára ọlọ́run ọba láti pa wọ́n run èyí wá sí tó wá pé ẹ̀yin ẹ̀yin ìkẹyìn láàrin lè payín run a kàn fi yín lẹ̀ nítorí jọ́gbẹ̀ndẹ̀ alkeyama táwa ṣe ìdájọ́ fún yín torí ìdí èyí àwọn atalákọ̀ọ́kọ́ wọn ò ju agbára wa lọ bẹ́ẹ̀ lẹ́yìn náà ò ní fi ní jagbára wa lọ àbí afa'ina bi khalqil awwal ay fàájẹ́sìnà ìbtìdá alkọ́l hátà hùn fi ṣẹ́kì mínà ìyáadà sí àwọn àwọn àwọn tí a dá lákọ̀ọ́kọ́ wọn ò ju agbára wọn láti láti má ṣe ìṣẹ̀dá wọn lọ báwo wá ní ìṣẹ̀dá yín nígbàtẹ́ bá kú láàfin lè ṣe ìṣẹ̀dá yín ọlọ́ni wàhúwà alladhi yabda'u al-khalqa thumma yu'idu ó lẹ́n tí ó pilẹ̀ dá ẹ̀dá ọ̀nà ni ó sì dá ẹ̀dá náà padà nígbà tó bá kú tán níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama wa huwa ahwanu alayhi èyí gan ló fi ṣe sọ́wọ́kí fọ́lọ́run ọba jù balhum fi labsin min khalqin jadid àwọn wọ́n ń ṣe iyèméjì wọ́n ń ṣe àìgbàgbọ́ pé ọlọ́run bá lè tún èèyàn dá lẹ́yìn ìgbà tó bá kú tán àwọn àǹfààní tí a rí nínú àwọn àyà tí a kà kọjá ó ní pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn al'umma tí wọ́n ti ré kọjá ọlọ́run pa wọ́n run nítorí pé wọ́n já ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ ṣùgbọ́n tí a bá wo al'umma nabi muhammad sallallahu alaihi wasallam ọlọ́run ọba fi wálẹ̀ torí àdéhùn tọ́lọ́run ọba ti ṣe pẹ̀lú anabi sallallahu alaihi wasallam nígbàtà anabi bẹ ọlọ́run kọ́ má pa ìjọ òun run ní ìparun lẹ́ẹ̀kan ṣoṣo ọlọ́run gbà fún ànábì muhammad sallallahu alayhi wa sallam pé ìjọ rẹ wà ní pàwọ́run a fi wọ́n lẹ̀ a lọ lára ju ìjọ gbẹ̀ndẹ̀ alkiyama tí a béèrè iṣẹ́ wọn a wà ṣe san lẹ́sẹ̀ pẹ̀lú tí wọ́n bá gbélé ayé ṣe so a ó rí pé eléyìí gan ló yẹ kó dẹ́rù bà wá jù torí pé ẹni a fílẹ̀ tá a dẹlẹ́kẹ nígbà tá a agbára láàmú kọjọ ẹni tó yẹ pé nígbà tó bá ṣẹ̀ náà láfìyà jẹ gẹ́gẹ́ bí ẹni tí a fílẹ̀ tí ó wà ṣẹ̀ṣẹ̀ náà tí ó ṣẹ̀ṣẹ̀ náà tó kójọ a ó rí pé ìyà rẹ̀ ṣe kékeré bákan náà nínú àyà yìí a rí ọgbọ́n kọ́ wípé ìjà ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ sábà bí ìparun ni lóòótọ́ lóòótọ́ ọlọ́run ọba ò ní pa gbogbo òjò ànábì muhammad sallallahu alayhi wa sallam run ṣùgbọ́n ẹni ọ̀kọ̀ọ̀kan ènìyàn tí wọ́n máa pe ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ àwọn ẹlòmíì wọ́n máa fi ọ̀rọ̀ ọlọ́run ọba ṣe yẹ̀yẹ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan àwọn náà a máa pa wọ́n run táwọn èèyàn máa fi tiwọn kọ́gbọ́n a ó máa rí nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ nínú àwọn tí wọ́n pe ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ àbáwọn tán fẹ́ fi àbùkù kan anabi muhammad sallallahu alayhi wa sallam àbí tí wọ́n fẹ́ fi àbùkù kan alqur'an àwọn míì nù wọn ọlọ́run fi wọn lẹ̀ àwọn míì kúmọ́ ọlọ́run gbá wọn mú lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́lọ́run ti sì dájọ́ fún wọn torí kí àwọn kan bá lè máa jẹ́ àríkọ́gbọ́n fáwọn tó kù ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà wọn kọ́gbọ́n bákan náà nínú àwọn àyà àtìta kàyí a rí i pé ó pa dandan ó jẹ́ ọ̀ranyàn ká jìnà sí àti máa já ọ̀rọ̀ ànábì muhammad sallallahu alayhi wa sallam irọ́ ó ní ó sì olórọrùn jù ní àsìkò tá a wà yìí torí pé súnnà ànábì sallallahu alayhi wa sallam tí àwọn ẹrú ọlọ́run tí wọ́n ń ṣe kò kẹ́rí àti máa ṣe nígbàtà bá jókòó tá ń fi wọ́n ṣe ẹ̀yẹ bí ti já nírọ́ náà nù lóríṣiríṣi àwọn súnnà tí àwọn èèyàn ń ṣe nípa ẹ̀sìn yálà níbi irun ni yálà níbi zaka ni yálà níbi ààwẹ̀ ni àbí ìṣesí ni àbí ìwẹ̀wùsí àbí ìwùwàsí lóríṣiríṣi àwọn nǹkan táwọn èèyàn ń ṣe tí wọ́n fi máa ń kọ́ṣe pẹ̀lú ànábì Muhammad sallallahu alaihi wasallam sallam nígbà tá a bá ń fi wọ́n ṣe yẹ̀yẹ́ bí ìgbà pé à ń ja nírọ́ ni. so ó pa dandan ká jìnnà sírú àwọn ìwà báyìí bákan náà ohun tí ẹ̀sìn Islam ń wò ó ní ìmánì tó wà nù ọkàn kì í ṣaṣọ tá a wọ̀ kì í ṣe bàtà tá a wọ̀ kì í ṣe fìlà tá a dé àbí ògbọ̀n tá a fílẹ̀ kì í ṣe léyìn ọlọ́run fẹ́ lò ó ní ìmánì tó wà nù ọkàn wa torí pé ìbájẹ́ pé ipò ni ọlọ́run ọba ò ní pa àwọn àjọ ànábì irun torí àwọn ànábì wọn omi nù wọn ọmọ lọ́jẹ́ fún àwọn tó ń parun omi nù aya lọ́jẹ́ fún àwọn tó parun tó ti bẹ́ẹ̀ wọ́n parun pẹ̀lú àwọn tí wọ́n nígbàgbọ́ ansáàbù fámílì wọn àbí násábà wọn kò sàǹfààní fún wọn nígbà tó ń pa tó ń pe ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ bákan náà ọ wà nínú àsàlíbù dáwà fún àwa tí à ń kọ́kéwú gbogbo ìgbà tí a bá fẹ́ pe àwọn míì sí orí ẹ̀sìn kìí ṣe gbogbo ìgbà la máa fi sọ̀tàn kìí sì ṣe gbogbo ìgbà náà la máa fi ṣe wáàzí ètò lé anabi sallallahu alayhi wa sallam nínú ẹ̀kọ́ tọ́lọ́run bá fi kọ́ ó ní pé ńgbà míì yó sọ̀rọ̀ líle ìgbà míì yó sọ̀rọ̀ tútù ìgbà míì yó kí wọn lójú ìgbà míì yó dẹ́rù bà wọ́n so kọ́ wa máa jẹ́ báyìí báyìí báyìí nígbà míì kọ́ wa máa jẹ́ pé lórí ọ̀nà kan náà ó láàmà fi pe àwọn èèyàn sí orí ẹ̀sìn àwọn àfáà mi ti ṣe irú àṣìṣe báyìí tó yẹ pé gbogbo wáàsí wọn èébú ni gbogbo wáàsí wọn máa pe àwọn èèyàn ní kèfèrí ni so wọ́n lé àwọn èèyàn jìnnà sẹ́sìn ju kún ọ fa àwọn èèyàn sínú ẹ̀sìn lọ bákan náà ó wà ní ọ̀nà àti pé àwọn èèyàn sẹ́yìn ká máa ká máa rán wọn létí tó ti ṣẹlẹ̀ sẹ́yìn àpèjúwe àríkọ́gbọ́n tó ti ṣẹlẹ̀ òun náà wà ní àwọn òṣèlú dáwà bákan náà gbogbo ẹnikẹ́ni tó bá já ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run ọba ẹyọ kan tó bá já nírọ́ bí ìgbà tó yẹ pé ó já gbogbo àwọn òjíṣẹ́ nírọ́ ni torí pé ọlọ́run máa ń sọ nínú alukur'an kadhabat samudul mursalin ipe àwọn àjọ samud wọ́n pe wọ́n pe àwọn òjíṣẹ́ nírọ́ òjíṣẹ́ kan sì lọ́lọ́wọ́ bá rán sí wọn ṣùgbọ́n gbogbo ẹni tó bá pe òjíṣẹ́ kan nírọ́ bí ìgbà tó já gbogbo àwọn òjíṣẹ́ pátá nírọ́ ni Bakana náà ìjìyà èyí tó le tó ga jù òun ni fún gbogbo ẹnikẹ́ni tí bá ń pe ọ̀rọ̀ Ọlọ́run ọba nírọ́ so àwọn tí ó yẹ ká jìnà sí ni gbà naam ìtẹ̀síwájú ọlọ́ni walaqad khalaqnal insana wa na'lamu wa na'lamu ma tuwaswisu bihi nafsuhu wa nahnu aqrabu ilayhi min hablil warid ọlọ́wọ́ bá ń ipe gbogbo àwọn èèyàn tí ọlọ́run ọba dá wọn ọlọ́run mọ̀ wọ́n gbogbo ohun tí wọ́n ń ṣe ń ṣe lọ ọlọ́run ọba mọ̀ ọlọ́run ọba mọ̀ ohun tí wọ́n fi pamọ́ ọlọ́run ọba mọ̀ ohun tí wọ́n fi gbé yọ sí àwọn èèyàn kódà gbogbo ohun tí ọkàn wọn ti ń sọ gbogbo ẹ̀ lọ́lọ́run ọba rí wala qad khalaqna al-insana ọlọ́run ni àwa ọlọ́run ọba àwa la dá ènìyàn wa na'lamu ma tuwaswisu bihi nafsu gbogbo tí tọkàn rẹ̀ ń sọ gbogbo ẹ̀ láàmà gbogbo ẹ̀ lásì ń gbọ́ torí pé nahnu aqrabu ilayhi min hablil warid àwa súnmọ́ asúnmọ́ débi pé asúnmọ́ ju okùn ọrùn rẹ̀ lọ so eléyìí ó fi hàn pé kò sí nǹkan kan tó pamọ́ fún Ọlọ́run ọba nínú iṣẹ́ àwọn ẹ̀dá gbangba wa àti kọ̀kọ̀ wa bákan náà lórí ọlọ́run ọba torí pé inú ọkàn wa gan ọlọ́run ọba mà ọlọ́run ni wa'lamu anna Allaha ya'lamu ma fi anfusikum fahdharu ẹ bẹ̀rù torí kẹ́ ẹ lè mọ̀ pé ọlọ́run ọba máa ti ń bẹnu ọkàn yín kí wá ló tún kù gbogbo ohun tí sì ṣẹlẹ̀ láti ara láti oríkèé ara fi ṣe ọkàn ni kò sí iṣẹ́ kan tí ó kọjá ọkàn so ńgbà tó ọlọ́run mọ ọkàn yìí ó ti mọ gbogbo iṣẹ́ náà nù pátá ọlọ́run tún sọ níbòmí pé wa ma takunu fi shanin wa ma tatlu minhu fi min qur'anin wa la ta'malu min amalin illa kunna alayhi shuhuda idh tufiduna fi ipò gbogbo nǹkan kan gbogbo ṣáà ní tẹ́ bá wà gbogbo ipò tẹ́ bá wà kùránì lẹ́bákà ẹka torí ọlọ́run ni o àbí kẹ́ẹ̀ka torí káwọn èèyàn ó lè yìnyín gbogbo sẹ́tẹ̀ ẹ bá ṣe gbogbo ìtẹ́ ẹ bá ṣe illa kunna alayhi shuhuda gbogbo ẹ̀ láàrí nígbàtẹ́ ń ṣe wa ma ya'zubu an rabbika min mithqali dharratin fil ardi wala fis sama kò sí nǹkan kan tó pamọ́ fọ́lọ́run ọba kódà kó jẹ́ pé ọmọ náà gún ọlọ́run ọba mà ọlọ́run sọ níbomi pé alá innahum yafnuna sudurahum liyastaghfu min ala hina yastaghshawna thiyabahum ya'lamu ma yusirruna wa ma yu'linun innahu alimun bi dhati as-sudur ọmọ yẹn ọlọ́run ní àlà ẹgbọ́ ẹ̀yin ẹ máa fi iṣẹ́ tẹ̀ ń ṣe ẹ máa fi pamọ́ ẹ dáṣọ borí ni àbí ẹ wọnú kọ̀kọ̀ ni gbogbo ń tẹ́ ẹ lè ṣe ní kọ̀kọ̀ pátá gbogbo ẹ̀ lọ́lọ́run ọba mà torí pé ọlọ́run ọba alimun bidhati sudur ọmọ ohun tó wà nínú ọkàn ọmọ ẹ̀dẹ́ ènìyàn lórí ara yìí lórí àyà yìí tẹ̀m̀bì ìtají pàtàkì ni fún àwọn ẹ̀dá bákan náà wáàzí ńlá ni ìdẹ́rùbà ni kwá tí a bá ilé ronú pé ọlọ́run ọba ó mọ ohun tí ń bẹnu ọkàn wa ọlọ́kan ọ̀jọ̀ kan rú àwọn àyà yìí tó wá nù alukur'an ọlọ́run fi ń ṣe wáàzí fún wa ní tó pé a bá lè ronú àwọn àfà wọ́n máa ń ṣe àpèjúwe irú ááyà yìí torí ká lè mọ ìtumọ̀ rẹ̀ pẹ̀lú ohun tá à ń rí wọ́n ní lápèjúwe tá a bá ní ọba ní ìjòkó bá a ṣe jókòó yìí nìsín tó sì ní àwọn ọmọlẹ́yìn ogun tí gbogbo wọn mú àdá àti idà tí wọ́n mú dání tó sì jẹ́ pé ẹ̀jẹ̀ ń ká lórí ẹ̀jẹ̀ tí wọ́n ti pa àwọn èèyàn ń ká lórí àwọn àdá wọn àti ìdá wọn tó sì jẹ́ pé ọba ìtẹ́lẹ̀ tá a mọ̀ àti mọ̀ pé gbogbo ẹnìkan ni tó pípa ni ó wá láàrin àwọn èèyàn pẹ̀lú àwọn aya rẹ̀ àti àwọn ẹrúbìnrin rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ eléwo ló lè láyà nírú ipò tó ń wà tí ó sọ ohun tó burú sí àwọn aya ọba yẹn àbáwọn ọmọ àbáwọn irúbìnrin rẹ̀ kò sóńtọ̀ torí pé ó ń rí ọba ó sì mọ irú bọ́ba náà ṣe rí ó sì tún rí àwọn àwọn ogun lẹ́yìn rẹ̀ tí wọ́n mú idà dání tí idà wọn ń kẹ́ pẹ̀lú ẹ̀jẹ̀ a ó rí pé torí ẹ̀rù àní lè mí torí ẹ̀lù àní lè sísẹ̀ gbogbo kò tá a bá wà bá náà láwà torí ẹrù ọba náà àpèjúwe ọlọ́run wá jù bá ń lọ àpèjúwe ọlọ́run ó jù bá ń lọ ìjìyà ọlọ́run ó jù tọba ń lọ bẹ́ẹ̀ ni agbára ọlọ́run jù tọba ń lọ àwọn ọmọlẹ́yìn ogun ọlọ́run ó jù ti ọba náà lọ ọlọ́run ba ló ní àpèjúwe tó dáa jù so a ó rí i pé ìdẹ́rùbà ni ní ńlá lọ́wọ́ nù áyà yìí ọlọ́run sọ ń bò mí pé huwa alladhi wa huwa alladhi khalaqa as-samawati wal ard fi sittati ayyamin wa kana 'arshuhu 'ala ma liyabluwakum ayyukum ahsanu 'amala ọlọ́run ọba ó ń dán wò pẹ̀lú sẹ́ẹ̀rẹ̀ àdánwò tọ́lọ́ ń dánwà wò pẹ̀lú iṣẹ́ rẹ̀ yìí ipe eléwo nù wa ni ó ṣiṣẹ́ tó dáa jù àdánwò ni ọlọ́run sọ nínú suratul mulk alladhi khalaqal mawta wal hayata liyabluwakum ayyukum ahsanu amala ikú àti ìṣẹ̀mí ọlọ́run dá wọn nítorí àti dẹ̀yìn wò eléwo ni ó ṣiṣẹ́ tó dáa jù nù yín bákan náà ọlọ́run dá sánmà àti ilẹ̀ ó wá dá àlàáràṣí rẹ̀ ó wá jókòó lórí àlàáràṣí náà ó ń wò yín láti dán yín wò eléwo tiẹ̀ nínú yín tí ó ṣiṣẹ́ tó dáa hikma tó wà ń bí o ní hikma tó ga jù torí tí a bá wo ìdáhùn ànábì muhammad sallallahu alaihi wasallam tó ń béèrè nígbàtí malaika jibril tó ń bi léèrè pé fa akhbirni anil ihsan fún mi ní ìró nípa ìṣe dáadáa so ìṣe dáadáa tó ń béèrè yìí ọlọ́run ti pè ní àdánwò fún wa tẹ́lẹ̀ dáàmọ́ ó yẹ ká mọ̀ pé tó tóbi ni ìdínú tá a bá rí ìdáhùn ànábì sallallahu alayhi a ó rí pé ó ṣe déédé pẹ̀lú pé ọlọ́run ọba mọ gbogbo nǹkan tá gbogbo tá ń ṣe ó ní an ta'budallah ka'annaka tarah fa in lam takun fa innahu yarak ìṣe dáadáa ohun tí ó mú yín tẹ́ fi ṣe dáadáa tẹ́ fi páàsì ìdánwò ọlọ́run ọba ó ní pé kẹ́ ẹ jọ́sìn fọlọ́run ọba gẹ́gẹ́ bí ìgbà tó pé ń rí ọlọ́run lójú bọ́ bá tiẹ̀ wá ṣẹlẹ̀ pé yín ò lè rí ọlọ́run ẹ ní ìgbàgbọ́ nù ẹ̀mí yín pé ọlọ́run ọba rí yín gbogbo ń tẹ̀ ń bá ń ṣe pátá eléyìí yóò sìn yín lọ́wọ́ àti máa ṣiṣẹ́ ẹbú yóò sì pọ́n yín ní yóò kó yín níjànú àti máa ṣe iṣẹ́ rẹ̀ náà ìtẹ̀síwájú ọ̀rọ̀ ọlọ́run bá tún sọ pé idh yatalaqqa al-mutalaqqiyani 'ani al-yamini wa 'ani ash-shimali qa'id nígbà tí àwọn màláìkà méjì tí wọ́n kan wà lọ apọn ọ̀tún wọ́n kan wà lápọn òsì tí wọ́n ń kọ gbogbo tí ẹ̀dá ń ṣe gbogbo ẹ̀ pátá òun àwọn yẹn ń kọ wọ́n ní àwọn màláìkà yìí èyí tó wà lápọn ọ̀tún yóò máa kọ iṣẹ́ rere ó ń tọ̀hún ṣe èyí tó wà lápọ̀n sí yóò máa kọ iṣẹ́ ẹbú tó ń tọ̀hún ṣe ìbéèrè kí ni ìdí tá a fi nídìí àti kọsẹ́lẹ̀ nígbà tá a ní ọlọ́run ọba mọ gbogbo ẹ̀ pátá a máa ń kọ nǹkan nítorí kábà lè má gbàgbé wọ́n ní ma kutiba qarra wa ma hufiza farra ohun tá a kọ ó ní ọ̀pẹ tá a máa rí èyí tá a há sórí o lè sá lọ ṣùgbọ́n alọ́lọ́run ọba ọmọ gbogbo nǹkan pátá kí wá lè di kíkọ́ ọ́lẹ̀ ṣé nítorí pé ọlọ́run ọba lè gbàgbé ni àbíbò ọlọ́run òbí lè gbàgbé hikma tó wà ń bẹ̀ ni pé láti fi jẹ́ àwíjàre lórí àwọn ọmọ ànábì adam láti jẹ́ pé a ní rí àwíjàre kan lọ́dọ̀ ọlọ́run ọba torí pé ọlọ́run bá ti sàlàyé rẹ̀ pé wa nukhriju lahu yawmal qiyamati kitaban yalqahu manshura a wà á mú ìwé yòó jáde fún un a fi lé lọ yóò wà á rí lákọọ́lẹ̀ gbogbo iṣẹ́ tó ṣe pátá ní òrì bí wọ́n ti kọ́ so kò wá ní rí nǹkan ẹ̀rí mi tí ó rí mu wá kò ní rí àwíjàre kankan tí ó mú wá a máa sọ pé ikra kitabak ìwé iṣẹ́ rẹ̀ nu máa kà á ọlọ́run ọba ò ní kà ọlọ́run ọba ò nílò rẹ̀ káfà bí nafsika al-yawma alayka hasiba ìwọ gangan fúnra rẹ ló máa ṣe ìṣirò fúnra rẹ àwọn oníṣirò kan ṣe fún ọwọ́ gangan ló máa ṣe ó ní máa ká ọlọ́ni gbogbo tí àwọn bá jáde látẹnu àwọn ẹ̀yin àyàfi kọ́ yẹ pé rọ̀kìbù àti àtíìdì wọ́n ń kọ́ àwọn náà ń kọ́ọ́lẹ̀ rọ̀kìbù àti àtíìdì wọ́n ní màláìkà ni wọ́n èyí tí wọ́n ń sọ iṣẹ́ ọmọ ẹ̀dá Adam gbogbo àwọn tí ń bá ń ṣe gbogbo ẹ̀ ni wọ́n ń kọ́ọ́lẹ̀ kò sí nǹkan kan tó lè sápamọ́ nínú iṣẹ́ náà kò sì sí tí ó bọ́mọ lọ. áyà yìí ọlọ́run tún ṣàlàyé rẹ̀ níbòmíì ọlọ́run ní wa inna alaykum la hafidhin kìrọ́mẹ́n kátìbìn ya'lamuna ma taf'alun ẹ mọ̀ pé àwọn olùsọ́kà àwọn mẹ̀gáàdì kan ń bẹ̀lẹ́gbẹ̀ yín àwọn mẹ̀gáàdì mẹ̀gáàdì alápọ̀nlé ni àwọn tí wọ́n ní àpọ̀nlé lọ́dọ̀ ọlọ́run ọba wọ́n ń kọ gbogbo tẹ́ ń ṣe níṣẹ́ wọ́n sì ń kọ gbogbo tẹ́ ń wù níwà ọlọ́run tún sọ ń bò mí pé am yahsabuna anna la nasma'u sirrahum wa najwahum bala wa rasuluna ladayhim yaktubun wọ́n ti wá rò pé a ma gbọ́ gbogbo tí wọ́n ń sọ ní gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ ní kọ̀kọ̀ àti tí wọ́n ń sọ ní bàbá gbogbo ẹ̀ pátá la gbọ́ bákan náà àwọn òjíṣẹ́ wa ń bẹ pẹ̀lú wọn tí wọ́n gbogbo tí wọ́n ń so irú àwọn àyà yìí ó yẹ kó dẹ́rù bà wá ká mọ̀ pé kò sí nǹkan kan tó lè bọ́mọ́ lọ́run lọ gbogbo tá à ń ṣe eléyìí yóò wa ká ká páàsì àdánwò ọlọ́run tá a fi lè ṣiṣẹ́ tó dáa jù ọlọ́run tún sọ ń bomi wa tara kulla ummatin jafiya kullu ummatin tud'a ila kitabiha al-yawma tujzawna ma kuntum ta'malun هذا كتابنا ينطق عليكم بالحق إنا كنا نستنسخ ما كنتم تعملون ọ̀rọ̀ ni lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ẹ rí àwọn èèyàn gbogbo àlùmọ̀ tí wọ́n tó lọ tí wọ́n jáde kúrò láti inú kábàrí wọn láti lọ sí ibi ìdájọ́ gbogbo àlùmọ̀ pátá gbogbo ẹ̀wọ̀n láàmú ìwé wọn jáde àwọn àmọ́ sọ pé lónìí o ọjọ́ ẹ̀san ni gbogbo ń tẹ́ ẹsẹ́ ńlẹ̀ ayé gbogbo ẹ̀ láfi sẹ́yìn lẹ́sàn eléyìí ni ìwé ìwé sẹ́yìn tá a ti kọ kò sí ìta gbàgbé nínú ẹ̀ òun fúnra rẹ̀ gan ni ó máa sọ̀rọ̀ pẹ̀lú òdodo torí pé inna kunna nastansikhu ma kuntum ta'malun gbogbo tẹ́ ń ṣe là ń kọ kò sí tó sápamọ́ fún wa nú ẹ̀ ọlọ́run tún sẹ̀síwájú pé waja'at sakratul maut bilhaq dhalika ma kunta minhu tahid ipe ìwọ ọmọ ènìyàn nígbàtí ìrora kú tó bá dé pẹ̀lú òdodo tá a sí gbogbo ìgágá tó dí ojú rẹ nípa tí ó débá lójú ọgbẹ́ndẹ̀ alkiyama a wà máa sọ fún ọ pé in tó ni ohun tó ọ̀fẹ́ kó ṣẹlẹ̀ náà ni ó ṣẹlẹ̀ lónìí báyìí àwọn tó ń janirọ́ gbogbo ẹ̀ lórí pẹ̀lú ojú rẹ̀ wa nufikha fi s-sur dhalika yawmul wa'id a wà pé kí wọ́n fọn kí ni wọ́n kó kọ́ rẹ̀ àfọ́n náà fèrè fèrè ó kọ̀ míì tó wà nínú Yorùbá òun tún fẹ́ lágbára ju fèrè lọ a wà ní kí wọ́n fan fèrè yẹn dhalika yawmul wa'id eléyìí ni ọjọ́ tí a ti ṣe alkawari rẹ̀ fún yín tí a ti ṣe àdéhùn wípé wàá pàdé rẹ̀ ọjọ́ náà ti wá pé lónìí fèrè yìí nínú ohun tí àwọn àáfàá tí wọ́n sọ wọ́n ní fèrè yìí fífọn méjì ni àwọn kan ní apá kan nínú àwọn àfà wọ́n ní fífọn méjì ni apá míì nínú àwọn àfà wọ́n ní fífọn mẹ́ta ni èyí ni ó fẹ́ lágbára jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ wọ́n ní fífọn àkọ́kọ́ wọ́n ń pè ní nafhatul faz'i fífọn ìdẹ́rùbà léètọ́ pé tí a bá fọn fèrè náà gbogbo tí ń bẹ lórí ilẹ̀ gbogbo wọn ni wọ́n bẹ̀rù wípé kí ni tá à ń gbọ́ yìí o fífọn ẹlẹ́ẹ̀kejì nafkhatu sa'iqa ó ní etí gbogbo èèyàn ó kú dálẹ̀ nígbà tí wọ́n bá gbọ́ fèrè náà tán fífọn ẹlẹ́ẹ̀kẹta ó ní nafkhatul ba'th èyí táwọn èèyàn wà máa jáde láti inú kábàrí wọn lọ síbi tá ti san ẹ̀san fún wọn ṣùgbọ́n alákọ̀ọ́kọ́ tí a ń pè ní nafkhatul faz'i wọ́n ní òní alákọ̀ọ́kọ́ ó sì wà nú ọ̀rọ̀ ọlọ́run ọba tó lọ ní wa yawma yunfakhu fi ssuri ففزع من في السماوات ومن في الأرض إلا من شاء الله وكل أتوه داخلين ipe ní ọjọ́ tá a fọn fèrè gbogbo tí ń bẹ lórí ilẹ̀ àti tí ń bẹ ní sánmà gbogbo wọn pátá ni àyà wọn já tí ẹ̀mí ó kú lára wọn illa man Allah àyàfi àwọn tí Ọlọ́run bá bá fẹ́ wa kullun gbogbo wọn àti tí àyà já wọn àti táyà ọ̀já wọn wọ́n wà síwájú ọlọ́run sọ́ọ̀gìrì na mùtìrìn wọ́n wà pẹ̀lú rẹ̀lẹ̀ pẹ̀lú ìgbọ́ sí ẹnu ọlọ́run ọba tí wọ́n pé wọn ò lè ṣe nǹkan kan mí ìyàtọ̀ sí tí ọlọ́run ọba bá wí lọ́jọ́ náà náà wọ́n ní eléyìí ni fèrè alákọ̀ọ́kọ́ wọ́n ló náà ni ọlọ́run gbà lérò pé yawma tarujufu rọ̀dífà tatba'u rọ̀dífà wípé nígbàtí àwọn èèyàn tó wà nínú ìbẹ̀rù tí wọn ò ní mọ èyí tí wọ́n mú wọ́n ló ní èyí tó ń pè ní àrọ́jìfà fífan fèrè ẹlẹ́ẹ̀kejì tó ń pè ní àsọ́ìkọ́ wọ́n ní ẹ̀rí rẹ̀ ní ọ̀rọ̀ ọlọ́run bá tó ní wa nafiqa fi s-sur fasa'iqa man fi s-samawati wa man fi l-ard illa ma sha'a Allah thumma nufiqa fihi أخرى فإذا هم قيام ينظرون وني أني ó صيبي ètò ọlọ́run ففري pé nígbàtí a bá fọ́n fèrè tí gbogbo àwọn èèyàn tí wọ́n kú dálẹ̀ gbogbo tí ń bẹ ń sánmà àti tí ń bẹ ní ní ní nílẹ̀ gbogbo ẹ̀ pátá òní wọ́n kú dálẹ̀ àyàfi ètò ọlọ́run ọba bá fẹ́ nu wọn lókù a tún wá fọ́n òmíì ẹlẹ́ẹ̀kẹta nu nígbàtà wọ́n fàyíwọ̀n tán fa idahum qiyamun yanzurun nígbà wọn bá máa dìde wọn rí pé àwọn ti wà ní jọ́gbẹ̀ndẹ̀ alkiyama wọ́n lò náà ni ètò náà bá gbà lérò pé yawma yasma'una as-sayha yawma yasma'una as-sayhata bil-haqq dhalika yawmul khuruj nígbà tí wọ́n gbọ́ ariwo kan bí yàrá wọn lọ́jọ́ náà ọjọ́ náà làwọn èèyàn máa jáde láti inú kábàrí wọn ọlọ́ni in kanat illa sayhatan wahidatan fa idahum jami'un ladaina muhdarun ìjọ́ ọ̀gbẹ̀ndẹ̀ alkiyama kéèsè nkankan tó lè ọjọ́ ní tọ́ pé ta bá ti fún fèrè yẹn tí wọ́n gbọ́ bí ara fèrè kan tá a bá fún tó ń gbọ́ bí ara ni ó sì máa jáde nu láti inú kábàrí wọn wọ́n ní ẹlẹ́ẹ̀kẹta ó ní fífan ìkẹyìn tó yẹ pé táwọn èèyàn máa jáde láti inú kábàrí wọn lọ síbi tí ọlọ́run ṣe tẹ ìdájọ́ olọ́lọ́ni wọn ló fi kàn fi sórí fẹ́yìdáhùn minal àjẹdáfi ila yansilun wípé nígbà tá a bá fọn fèrè náà gbogbo àwọn ẹ̀dá pátá wọ́n máa jáde láti inú kábàrí wọn pẹ̀lú ẹ̀mí wọ́n máa lọ síbi tá a ti ṣe ìpéjọ tí wọ́n ti ṣe tí wọ́n ti sanwó kálukú lẹ́san ẹ máa bá mi notice àsìkò naam waja'at kullu nafsin ma'aha sa'iqun wa shahid ọlọ́run ni lọ́jọ́ náà gbogbo ẹ̀mí pátá wọ́n wà wá síwájú wa pẹ̀lú àwọn màláíkà méjì ahaduhuma yasuquha ila al-mahshar ọ̀kanú ẹ̀ yóò máa ti ẹ̀mí yìí lọ síbi tá lórí ilẹ̀ tí wọ́n ti péjọ wal akharu yashhadu alayhi bima amilat fi dunya min khairin wa shar ọ̀kan nú èkejì nú rẹ̀ òní ó máa jẹ́rìí lé ẹ̀mí náà lórí in tó ṣe nílé ayé ní nǹkan orí ní àti nǹkan aburú gbogbo ẹ̀ pátá lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alqiyama ọlọ́ni laqad kunta fi ghaflatin min hadha fakashafna anka ghita'aka فبصرك اليوم حديد tẹ́lẹ̀ dáàmà o ti ṣe o ti o o ti gbàgbé o ti sọ́ra nù nípa ọjọ́ tí wọ́n tán yín létí rẹ̀ ay laqad kunta fi ghaflatin min hadha alladhi àyẹnàtì al-yawm àyẹntà al-yawm ayyuha al-insan ìwọ́ mẹ́yàn ọjọ́ tó rí lónìí tẹ́lẹ̀ o ti gbàgbé fakashafna anka ghita'aka àwa gbé ìgagá tí ń bẹ lójú rẹ̀ kúò lọ wá rí ní kojúkojú ojú rẹ̀ rí ẹ̀mí rẹ̀ rí bẹ́ẹ̀ náà ni etí rẹ̀ náà gbọ́ fazalet goflet anka gbogbo ìgbàgbéyàn pátá wá kú lára rẹ̀ lónìí ojú rẹ̀ ó rí gbogbo títọ́ bá fẹ́ rí kò sí ètò òní rí ojú yóò lágbá yóò rí na tẹ́lẹ̀ níjọ́ gbẹ̀ndẹ̀ alkeama bí wọ́n ní nílé ayé wọ́n fi hàn ó rí wọ́n sọ etí rẹ̀ ọ̀gbọ́ ọkàn rẹ ọ̀gbá ṣùgbọ́n lónìí o ojú rẹ yóò rìnà tó da yóò rìnà dáadáa ọlọ́run jẹ́ kárí rere ń jọgbẹ̀lẹ̀ àlùkẹ́yàmù ọlọ́run ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run tó ní walau tara idhil mujrimuna naqisu ru'usihim 'inda rabbihim rabbana absarna wa sami'na farji'na na'mal salihan inna muqinun ìpè ní ọjọ́ tẹ́ẹ̀rí àwọn obìlẹ̀jẹ́ àwọn ẹlẹ́sẹ̀ tí wọ́n sọrí kalẹ̀ níwájú ọlọ́run ọba pẹ̀lú ìtìjú wọ́n a máa ní ìwọ ọlọ́run ọba ò a ti rí lóòótọ́ lónìí a sì ti gbọ́ ṣùgbọ́n a ní ìpẹ̀ kan ò pé dá wa padà sílé ayé a lọ ṣiṣẹ́ tó dáa jù torí pé ní ìsìn ní ìsìn ó ti dá wa lójú pé ìjọ gbẹ̀ndẹ̀ alkayama ń bẹ àwọn ayat tá a kàyé àwọn náà ní àwọn àǹfààní tó yẹ ká mú yọ nú ẹ̀ alákọ̀ọ́kọ́ nú ẹ̀ ni pé ìmọ̀ ọlọ́run ó kárí ká gbogbo èèyàn pátá kò sí nǹkan kan tó lè bọ́ nínú ntẹ́dà bá ṣe nílé ayé gbogbo ntẹ́bà sì ń rò nínú ọkàn rẹ̀ gbogbo ẹ̀ lọ́lọ́run ọba rí bákan náà ó pa dandan ká bẹ̀rù láti máa sọ ọ̀rọ̀ tó burú àbí láti máa ní ìdìsọ́kàn tó burú torí pé ọlọ́run bá ń rí bákan náà ithbatul mala'ika anìlì anyàmínì ìsàn wa shimali a mọ̀ nínú àwọn àyà ti ta kàí pé àwọn mala'ika ń bẹ pẹ̀lú wa bá ti jókòó yìí bẹ́ẹ̀ náà níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama wọ́n sì tún wà pẹ̀lú wa ọ̀kan máa tì lọ síbi tí wọ́n ti ṣe ìdájọ́ ọ̀kan ma jẹ́rìí lórí ní tàgbélé ayé ṣe bákan náà ó pa dandan ká bẹ̀rù gbogbo ń tá ma sọ lọ́rọ̀ àti ń tá ma ṣe níṣẹ́ kọjẹ́ ń tọ́ da ká má ṣe aburú torí pé àwọn màláìkà ń bẹ táwọn náà ń wo ń tá ń ṣe kò sí nǹkan tí ó pamọ́ nínú ń tá ń ṣe eléyìí ó fi hàn pé ó pa dandan ká sọ àwọn wa ohun tó fi tó fi tó fi ń hàlákà ọ̀pọ̀ èèyàn lónìí ò ní àwọn wọn torí pé kálímà kékeré téèyàn sọ ó lè mú kéèyàn parun nínú iná jahannama ọlọ́run ọba kó sọ wa anabi sallallahu alayhi wa sallam ó ní man kana yu'minu billahi wal yawmil akhir falyaqul khayran aw liyasmut gbogbo ẹnikẹ́ni tó bá mọ̀ pé òun nígbàgbọ́ pẹ̀lú ọlọ́run ọba o àti ìjọ́ ọ̀gbẹ́ndẹ̀ alkiyama kó sọ ọ̀rọ̀ tó dáa àbí kò tiẹ̀ wá kúkú dáálé òun ló fi lóore jù fún un tí ó fi sọ̀rọ̀ ọbú anabisa asalam tó sọ láyé ibòmí pé man sọmọ tànájà gbogbo ẹni ọba dáálé ọwọ́ rẹ̀ ọbọ ẹsẹ̀ rẹ̀ ọbọ kú ònú ìparun torí pé a lè múyàn tẹ́rí pọ́ ó dáálé ṣùgbọ́n a lè múyàn pẹ̀lú ń tọ́sọ anabisa asalam tó sọ ń bòmí pé alimuslimu man salima al-muslimuna min lisanihi wa yadihi ipe onígbàgbọ́ ẹn tó juwọ́ ju sẹ́ẹ̀lẹ̀ fọ́lọ́n tí ń jẹ́ mùsùlùmí ó lẹ́nikẹ́ni tí gbogbo àwọn mùsùlùmí bá pátá tí wọ́n bá bọ́ kúrò níbi aburú àwọn rẹ̀ àti ọwọ́ rẹ̀ kò fi àwọn rẹ̀ ṣe sùtá fún wọn bẹ́ẹ̀ sì ni kò fi ọwọ́ rẹ̀ ṣe aburú kankan sí wọn eléyìí gangan ni mùsùlùmí بكنا النبي صلى الله عليه وسلم أني من يضمن لي ما بين لحيي وما بين رجلي أضمن له الجنة eléwo nínú yín ó ní ó ṣe ìdájú fún mi pé òun ó sọ àwọn nǹkan méjì àkọ́kọ́ in tí ń bẹ láti lábẹ́ irun méjì rẹ̀ èyí ni pé irun mú àti irun àgbọ̀n kí ni nǹkan náà tí ń bẹ lábẹ́ wọn ó ní àwọn wa ìpè eléwo ni ó sọ bákan náà èyí tí ó sọ ti ń bẹ láàrin ẹsẹ̀ méjì rẹ̀ ó ní ìhòhò wọn admanu lahu aljanna èmi ó wá fi ìdájú ìdánilójú fún pé yóò wọ aljanna so tí a bá sì wòye á rí pé ọ̀pọ̀ tí ń kó ìparun bá wa tí ń lé àwọn èèyàn wọnú iná jahannama kò ju àwọn nǹkan méjì yìí náà lọ ẹnu àtàbẹ́ pàápàá jùlọ ní àsìkò tá a wà yìí àwọn àfáà kan wọ́n ní la khayra fil hayati illa li ahadi rajulayni samutun wa'i kò sí oore kankan nínú ilé ayé àyàfi fún àwọn ọkùnrin méjì alákọ̀ọ́kọ́ nù wọn samutun ẹni tó pín gbogbo wa máa ń dá ẹlẹ́ ó sì máa ti ń ṣe wà náà tí kò náàárí fún ẹni tó pé nígbà tó bá sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ó bá sọ ọ̀rọ̀ tó dáa ni àwọn eléyìí wọn ni wọ́n rí oore ayé jẹ bákan náà amru ibn al ó ní alkalamu kaddawa in aklalta minu nafa'a wa in aktharta minu qatala ipe ọ̀rọ̀ tá a rí gẹ́gẹ́ bí oògùn ni oògùn tá a mú torí ìwòsàn tó o bá mu oògùn náà pọ̀ ó lè ṣekú pọ̀ ṣùgbọ́n tí o bá mu díẹ̀ yóò ṣàǹfààní fún ọ so ó ní bá ń lọ ọ̀rọ̀ ṣe rí gẹ́gẹ́ bí oògùn ni téèyàn bá mu jù ó lè pààyàn téèyàn bá sì mu díẹ̀ yóò sì ṣàǹfààní fún bákan náà wọ́n rí gbà nínú ọ̀rọ̀ Luqman alayhi salam fún ọmọ rẹ̀ pé yá bunayya lillahi idha iftakhara an-nasu bi husni kalamihim faftakhir anta bi husni samtika ipe mo bẹ̀ ọ́ torí ọlọ́run nígbà táwọn èèyàn bá ń ṣe àlfáàrí pẹ̀lú mímọ̀ ọ̀rọ̀ sọ ìwọ ṣe àlfáàrí pẹ̀lú dídáalé tó pé ọ̀rọ̀ sísọ máa ń pààyàn run rí ọ̀pààyàn run rí so eléyìí gbogbo eléyìí pátá ó fi hàn pé àwọn wa ohun tó burú gbáà ni tí máa mú ìparun báyàn ìdínú tí àfọ́ olórin míì náà tó sọ wípé ihfad lisanaka ayyuhal insanu la yaldughannaka innahu thu'banu kam fil maqabir min qatili lisanihi kanat tuhanu tuhabu tuhabu shuj'anu wani àfáà náà sọ wípé sọ àwọn rẹ̀ wọ́n mẹ̀dẹ́ ènìyàn àwọn yìí gẹ́gẹ́ bí ejò lórí kọba àlèmọ́ bù ọ jẹ mélòó nínú àwọn akíkanjú èèyàn àwọn tí wọ́n ní agbára tó ṣe pé àwọn wọn ti pa wọ́n sọnù ló tí ó ṣe pé àwọn ọkùnrin tí wọ́n lágbára wọn ò rí wọn dá ṣùgbọ́n àwọn wọn ọ̀dá wọn bóyá gbọ́ ntí àfáàyè gbà lérò dáadáa ìpè sọ àwọn rẹ̀ torí àwọn yìí gẹ́gẹ́ bí ejò lórí má jẹ́ kó bù ọ jẹ ìwà aláwọn gangan fúnra rẹ̀ bákan náà mélòó nínú ọ̀pọ̀ èèyàn tí wọ́n ti lọ sínú kábàrí tó jẹ́ pé àwọn wọn lọ pa wọn tó sì jẹ́ pé àwọn ọ̀gágun àwọn èèyàn ò rí wọn pa ṣùgbọ́n àwọn wọn pa wọn so ó pa dandan kí a sọ àwọn wa bákan náà ó di dandan ká ṣe àṣeélẹ̀ dekú ká múra dekú síwájú kíkú náà tó dé bákan náà ó wà nú àǹfààní tá a rí pé fèrè fífan ń bẹ fèrè náà ìpele mẹ́ta náà sì ni alqur'an àti sunna anabi sallallahu alayhi wa sallam ó fi rinlẹ̀ pé wọ́n fan fèrè ọ̀hún bákan náà àwọn olùmọ̀ wọ́n ṣe ẹnu wọn kò lórí pé ẹn tí yóò fọn fèrè yìí òun náà ni Israfil ó kọ rẹ̀ nu anabi sallallahu alayhi wa sallam ó dárúkọ rẹ̀ nínú sunna ìpè ẹn tí yóò fọn fèrè yẹn ó ní Israfil wallahu alam a dúró lórí àwọn àyà tètè àkàyí ń tá sọ tó ṣe déédéé ọ̀rọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba kó fún wa ńlá dáa rẹ̀ àṣìṣe ọlọ́run ọba kí kó forí jìn wá náà á fún wa ní ààyè àti ṣe ìbéèrè alaikum salam náà tí a bá ní nínú àwọn tí a kà sẹ́yìn àbí nǹkan míì tí ọlọ́run bá fún wa ní àṣẹ àti mà á ṣe àlàyé fún wa insha Allah ta'ala wa alaikum salam ìbéèrè tí mo fẹ́ bẹ̀rẹ̀ yìí pé èwo ni ó ṣe kókó ṣé kéèyàn bírú bá ṣe wà nínú oṣù Ramadan kéèyàn fẹ́ ṣe ìtọrẹ àánú ọ̀yà oúnjẹ kéèyàn ní àbí gbogbo lára téèyàn mọ̀ fi jẹ́ dáadáa kéèyàn dẹ̀ ní gbèsè kéèyàn dẹ̀ mọ̀ wípé wọ́n ní tí ẹ̀wà kù gbèsè lọ́nà kọ́kọ́rọ́ èwo ló ṣe kókó ní méjèèjì èwo ló ṣíwájú nínú méjèèjì kéèyàn ṣe wẹ́l alakulli hal gbèsè sísan ọ̀ràn èèyàn lórí dandan ká san gbèsè tí máa ń bẹ lọ́rùn wa ọrẹ títa súnà ni àbí taqawwu'i ni tá a fẹ́ tá a ká ṣe tá a bá ṣe á ní ládá tá a bá ṣe à ní aburú kankan ẹsẹ̀ kankan so eléyìí fi hàn pé gbèsè sísan yẹn ó ní ó fi lóore jù ká san ṣùgbọ́n ó yẹ kí a dá méjèèjì yàtọ̀ torí pé ọrẹ títa gbèsè míì kò lè sí wa lọ́wọ́ àti tọrẹ torí pé ẹni tí wọ́n tó jẹ gbèsè five hundred thousand naira tọ́wọ́ tọrẹ eh, fifty naira kí ni tí fifty naira fẹ́ dánú gbèsè rẹ̀ fifty naira ò lè san gbèsè fifty naira yẹn sì ní ọlọ́ọ̀lọ́mọ yẹn ládá tí ó rí tó bá pé ọ̀sẹ̀ pẹ̀lú ìpáyọ̀ ọlọ́run ọba so ó wà lórí irú gbèsè wo lèyẹn jẹ irú ọrẹ wo ló fẹ́ ta ṣùgbọ́n ẹni tí wọ́n ti ọjẹ́ gbèsè fifty thousand naira tó wá fẹ́ sanwó èèyàn lọ sí mẹ́kà àwọn rí i pé kọ́kúkú san gbèsè níṣẹ́dì tí fi rán èèyàn lọ sí mẹ́kà so ó wà nínú kí ni tí ọrẹ wo la fẹ́ ta irú gbèsè wo la jẹ wallahu alam náà ṣùgbọ́n mo fẹ́ san mo fẹ́ tọrẹ fifty naira gbèsè fifty naira sì wà lọ́wọ́ mi kí n kúkú san gbèsè fifty naira yẹn instead ìtí n fi tọrẹ fifty naira òun ló lóore jù náà wà ní kìsìlá. lórí example tó kí gbèsè bóyá instead tí ó fi tọrẹ kó náà yẹn lọ sí mẹ́kà kó san gbèsè tí ẹ̀ náà tó bá yẹ pé tọ̀tọ̀wù ẹni kó kúkú san gbèsè torí pé kódà kọjá ti ọ̀ràn yẹn ni o lè fi gbèsè sórí kó lọ sí mẹ́kà kódà kọjá tọ̀ràn èèyàn ni èèyàn ò lè fi gbèsè sórí lọ mọ́kà ó di dandan wáyé pé n tí ó fi ṣe iṣẹ́ mọ́kà yẹn lè tọ́jọ́ ràn èèyàn ohun tó sẹ́kì nínú ohun tó níni tí ò sí gbèsè lórí ẹ̀ Allahu alim. Aleykum salaam. Tí o bá ń sojú kòkòrò ládá tó wà nínú oṣù yìí ń kọ́. Kéèyàn wá lánìyàn pé jẹ́ kí san jẹ́ kí so rè yìí nínú oṣù yìí tó bá di pẹ̀lẹ́pẹ̀lẹ́ máa san. Wallahu alam gbogbo ẹ̀ náà ó wà ó depend bọ́ọ̀ ni gbèsè ọ̀hún ṣe rí ìgbà ola la ní a san gbèsè náà mo jẹ gbèsè lọ́wọ́ èèyàn àdéhùn tá a ṣe ní gbèsè yẹn ni pé màá fún lówó ní December a ó rí i pé December sì jìnnà sí oṣù tá a wà ní ìsìn so bóyá mo sì ní assurance pé ní síwájú December yẹn màá ti ju agbára àti san gbèsè yẹn lọ tí ọlọ́run ọba bá fẹ́ so kò burú èyí tí ń bẹ lọ́wọ́ èèyàn nígbà tó yẹ pé àsìkò gbèsè ọ̀hún ò tí ì tó so kò burú kéèyàn ṣe irú iṣẹ́ báyẹn so gbogbo náà ó dìpẹ́ndì báwo ni situation gbèsè yẹn ṣe rí Allahu alam náà hmm. èèyàn bá rí ẹni àwọn ẹnìkan tó ń ṣàti fọ́lọ̀ sọ́nà sọ́nà sọ́nà hmm. tàbá wá rí ẹni tó bá fi irú ẹni náà ṣe yẹ̀yẹ́ irú ìgbésẹ̀ wo lèèyàn lè gbé sí irú nǹkan báyìí. ó lè jẹ́ pé ó ṣe lórí àìmọ̀ ni ẹni tí ó sì mọ nǹkan àmọ́ fi mọ̀ ni so mo rò pé ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ nù tó yẹ pé kọ́ mọ̀ ni a fi mọ̀ pé à n tí ń ṣe yẹn kí n ṣe ta lè fi rẹ́rìn súnà ànábì ni sallallahu alayhi wa sallam ó sì wà nú aburú tó ga kéèyàn ó fi súnà ànábì sallallahu alayhi wa sallam ṣe yẹ̀yẹ́ tó o bá ṣe ọlọ́run bò ní ọmú ṣùgbọ́n tó o ṣe ẹni tí ń ṣe má fi wọ́n ṣe yẹ̀yẹ́ iṣẹ́ tó burú ni mo rò pé wáàzí ẹ̀ náà ni tí tó dáa jù ṣùgbọ́n tí ó ń tàn bá ti wá fi kíní ẹ̀ ṣe ìwà wọ́n pé gbogbo ń tọ́ bá ti rí táwọn èèyàn bá ń ṣe ẹ̀sìn yẹ̀yẹ́ ní fi wọ́n ṣe irú àwọn yẹn ó dáa kéèyàn ó jìnà sí wọn torí pé àwọn gan fúnra wọn wọ́n ti di èṣù wọ́n lè sì kó aburú yẹn ran èèyàn so ọlọ́run pàṣẹ pé gbogbo ìgbà táwọn kan tí wọ́n bá ti ń fi ẹ̀sìn ọlọ́run ọba ṣe yẹ̀yẹ́ ká kúrò nínú wọn dìgbà tí wọ́n bá máa sọ tí ọ̀jọ́ mọ́ ntọ́ tí wọ́n ń sọ yẹn a lè jókòó pẹ̀lú wọn gbà náà so irú àwọn èèyàn báyẹn tí wọ́n bá ti fi tí wọ́n bá ti jẹ́ habitual kakúkú jìnnà sí wọn ló dáa jù Allahu alam. ẹjọ́ tí obìnrin bá ń ṣe tó bá parí tó bá notice pé àìdẹ̀ parí láàárọ̀ ó dẹ̀ jẹ́ pé bóyá bí wọ́n ti pè ń wọ́n ti àlfíjù ti yọ kò lè má rẹ̀ bẹ́ẹ̀ mọ́ ṣé nǹkan tó tọ́ ni kí ó kó má jẹun ni àbí ó sì ní àǹfààní àti jẹun fún ìjọ yẹn torí àwọn ẹjọ́ yẹn ń fi ọ̀rẹ́dì ẹ̀sìn kò lè gba àwọn ẹjọ́ yẹn mọ́. pé ó notice pé menstruation yẹn ti stop ṣùgbọ́n láàárọ̀ nígbà tí àlfíjìrì ti kọjá so automatically kò ní àwẹ̀ ẹjọ́ náà so kò sí tí a fẹ́ fìyà jẹ fún ipe kọ́ máa jẹun ẹni tí ọgbà wẹ̀ yìí tí ò ní jẹun so bọ̀rúrí tó wà ṣẹ̀rẹ̀íyàn òun ló láti má gbàwẹ̀ so ó ní òsì jẹ́ kó ní àníyàn àti gbàwẹ̀ jọ́nà torí pé òun expect pé menstruation ẹ̀ máa stop so kò sí tí ó mú pípé ká nìkan máa jẹun èyí ṣe tá a fìyà jẹ lórí ti ọlọ́run ọba tó ṣe ní àlàádà lórí so ní orúkọ yé wa naam so yóò jẹun kò sí nǹkan kan tó naam wa aleykum salaam. kí là níyàn tó fi sanwó maka mùsùlùmí torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ni pé wọ́n ràn yín mọ́kànlẹ̀ torí kẹ́ lè bá wọn ṣàdúà ni àdúà wo gbogbo àdúà tá ń ṣe fún ẹni tí ò ni ẹ̀tàn lásán ni kó rò pé bọ́yá àdúrà ta ṣe ń gbà tó bá gbà ọlọ́run fi dẹ ẹn tó ṣe ẹn tó ṣàdúrà fún pẹ̀lú ẹn tá a ṣàdúrà fún ọlọ́run fi dẹ wọ́n lẹ́kẹ̀ẹ́ ni ṣùgbọ́n kìí ṣe pé bá torí àdúrà rẹ̀ lọ́lọ́run fi gba àdúrà yẹn so mi ò rí ìdí tí ẹn tí kìí ṣe mùsùlùmí tí ó fi rán yàn mọ́kà pàápàá jùlọ ìránni mọ́kà ẹn tá a rán mọ́kà tó sì jẹ́ pé kòró ń jẹ three square meal jẹ́ ń lé a sì ní ọlọ mọ́kà for what reason táàfi ní ọlọ mọ́kà mọ́kà yìí sọ̀rọ̀ àyàn lórí ẹ̀ èyí tó lọ ní ìsìn ọ̀ràn àyàn láàpẹ́ ni àbítàtọ̀ wò yìí èése tó fi pa dandan pé mọ́kà ní kí n lọ èése tó kúkú fún mi lóhùn ọ̀hún kí n fi sí tó bá wù mí so ẹni tí wọ́n bá fún nírú àgábáhùn kì í ṣe ẹ̀ṣẹ̀ ní fún kọ́ pé ah, ah, àfà àríwá ẹ ṣeun mo fún mi ṣùgbọ́n wá kan ní lọ owó mọ́kà ní gbà torí mọ́kà ìtì ìsọ̀rọ̀ àyàn lẹ̀ fún mi ìrànwọ́ àwọn ọmọ sùkúù san gan fúnra mi mi ò ráṣọ tó ẹni kí n lọ mọ́kà Islam ẹ̀sìn tó rọrùn ni mọ́kà yìí ni ọlọ́run ti ṣe tọ́tọ́ à ilé wọ́n sì ní ìsìtọ́ àrùn náà ní kéèyàn ó ní agbára àti lọ ẹni tí òòrò ń jẹjẹ tó kó tiwójọ lọ mọ́kà kí láǹfààní yìí àwọn responsibility ọjọ́ ọ̀ràn èèyàn lórí rẹ̀ ò lè gbọ́ o kó o lọ sí mọ́kà so àwọn tí wọ́n rán yẹn lọ sí mọ́kà ń gbà ní ọ̀yẹ́ káwọn náà máa wo àwọn òwò ni wọ́n rán lọ sí mọ́kà kí ni ìdí tẹ́ fi rán yẹn lọ sí mọ́kà pàápàá jùlọ kí christian wọ́n sanwó mọ́kà èèyàn kí ni ìdí tí ó fi sanwó mọ́kà mi torí kíni kíni àníyàn rẹ̀ tó gbò yẹn náà ó ní tí alátiwò nú ẹ̀ wallahu alim wa alaikum salaam ẹ dákun nínú àwọn àfà mọ́sábà mẹ́rin àwọn ìmáàmù malik ìmáàmù ṣàfihàn àti hanbal àti abu hanifa sọ́tọ́ fún yẹn kọ́ sọ pé èèyàn kan mọ́sábà èèyàn kan tẹ̀lé nínú gbogbo wọn àti bíi malik tó ní mọ́sábà àti ìmáàmù malik nìkan ni tẹ̀lé well ala kulli hal àwọn àfáà mẹ́rẹ̀ẹ̀rin tẹ́ dárúkọ àwọn àfáà ni tí ọlọ́run ọba tí tó jogún mọ̀ fún ọlọ́run bá sì ṣe dáadáa fún wọn dé pé àwọn náà ṣe akínyanjú lórí ẹ̀sìn Islam àwọn èèyàn sì ní ààrí bákan náà nínú wa ẹni tó nímọ̀ wà nínú wa ẹni tí ò ní wà a sì lè sọ gbogbo èèyàn di bákan náà so tí a bá wà nínú ẹni tí ò nímọ̀ tí ò mọ ẹ̀rí tí ò sì lè yọ ìdájọ́ nínú ẹ̀rí kò sí aburú fún wa láti tẹ̀lé mẹ́rẹ́bà tí wọ́n bá ń tẹ̀lé lọ́dọ̀ wa torí pé ọ̀pọ̀ ọgbà tí ẹ bá délùú àwọn mẹ́rẹ́bà tí lùú bá ń tẹ̀lé ọ̀pọ̀ ọgbà àwọn àwéyùn náà lẹ́ẹ̀bà àwọn àfáà tí ń kọ́ wọn lẹ́sìn mẹ́rẹ́bà yẹn náà ni wọ́n máa fi kọ́ wọn kódà gan bẹ́ẹ̀ dé Saudiya lónìí in tí wọ́n máa fi kọyín lẹ́sìn náà ni madhaba Imam Ahmad ibn Hanbal díẹ̀ nínú àwọn àfà òní wọ́n dúó lórí súnnà péré so èyí tí ó bá ti jẹ́ mọ́ súnnà nípa madhaba Imam Ahmad wọ́n sọ wọ́n gbé sọ́lẹ̀ èyí tó bá ṣe déédé pẹ̀lú súnnà Ànábì sàásánlá wọn ni wọ́n ṣe àwọn àfà yìí náà gbogbo wọn pátá sí náà dà àfà súnnà kò sí àfà bídíà nínú wọn so tí a bá tẹ̀lé wọn kò sí aburú nù torí pé iṣẹ́ tó ń ṣe láti fi ṣe ẹ̀sìn nírọ̀rùn fún wa ni tá bá ní gbogbo èèyàn ó ní ọ̀ka ẹ̀sìn lọ́nà pé kó mọ ẹ̀rí kó sì mọ bóun láṣẹ yọ ìdájọ́ nú ẹ̀rí yóò le yóò lágbára jù so ànábì sallallahu alayhi wa sallam ó náà kọ́ àwọn sàábẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn sàábẹ̀ àwọn tó nímọ̀ wà àwọn tó ń ṣe fátúwà wà ẹlòmíì sì ní ò ṣe fátúwà kankan ṣùgbọ́n ṣe lọ́wọ́ ọba pẹ̀lú tó bá lọ́dọ̀ anabi muhammad sallallahu alayhi wa so mi ò rò pé n tó burú wa nù ká tẹ̀lé madhaba wallahu a'lam ṣùgbọ́n tó burú jù ní pé káwá sọ pé madhaba yun ló dáa ju gbogbo madhaba lọ pátá madhaba tèmi ò ní ṣe àtìṣe madhaba ẹni báyìí ló ṣe àtìṣe àwọn àfáà madhaba gan fúnra wọn àwọn gan wọn ò sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ni wọn ò ní rúwà bẹ́ẹ̀ pẹ́ẹ́pẹ́ẹ́ kò sínú àníyàn wọn pé àwọn làwọn dáa nìkan lọ àwọn náà òmíì tí wọ́n bá tẹ̀lé lẹ́yìn ìgbà tí wọ́n bá rí ẹ̀rí míì tó tún lágbára jù ni wọ́n máa ń sọ tí wọ́n nù wọ́n sì sọ wí gbogbo ẹnikẹ́ni tó bá gbọ́nú ọ̀rọ̀ mi tó lòdì sí súnà Ànábì sallallahu alaihi wasallam ẹ sọ ẹ sọ́ọ̀rì rẹ̀ jẹ́ sọ́ọ̀rì rẹ̀ ẹ̀mí so kọ́ sọ ah, sọ́ọ̀rì. Alexander. ẹjọ́ àwọn onímọ̀ kan máa sọ pé irun eid pé ọ̀ràn èèyàn ni lórí kí wọ́n encourage àwọn mùsùlùmí nígbà tó jẹ́ pé wọ́n ní kéèyàn bá ní irun gan kéèyàn lọ bó wá jẹ́ káwọn kọ́lá sí sọ pé ọ̀ràn èèyàn ni ìrìn bóyá ní nǹkan díẹ̀ tẹ̀lé báwọn tó ń bẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ yọ wà lórí Eid torí pé àsìkò rẹ̀ náà la wà so àkọ́kọ́ náà gẹ́gẹ́ bí ẹ ti sọ àwọn àfáà míì wọ́n ní ọ̀ràn yẹn ni àwọn àfáà míì wọ́n ní súnnà ni mu'akkada èyí ni pé súnnà tó lágbára jù and then gbogbo wọn náà wọ́n sì ní ẹ̀rí torí pé ànábì sallallahu alaihi wasallam wípé ẹ jáde àti arúgbó àtọmọdé àtàgbàlagbà gbogbo pátá ẹ jáde kódà ẹni tí kò bá nírun gan nínú yín ẹ jáde lọ láti lọ rí oore tó wà níbẹ̀ ṣùgbọ́n ọ̀ràn yàn ń tí a gbà lérò pẹ̀lú ọ̀yàn ni pé ń tí a bá ṣe á nílá dátà àbá ṣe á dẹ́sẹ̀ mi ò gbọ́ pé ẹni tí ọba lọ ìdì ẹ̀ṣẹ̀ wà fún so eléyìí ó lé káyìmọ̀ ọ̀ràn yàn ó lè jọ ó lè ó lè jìnnà sí ìrùn ìdì but n tó hàn ní pé oore pọ̀ nínú eid wọ́n sì fẹ́ kó ń kálukú wọ́n kí wọ́n ṣe wá ní ojú kòkòrò láti rí oore tó wà ń bẹ̀ débi pé obìnrin tó ní haida gan wọn ni kó lọ torí àti rí oore òun ò ní kírun ṣùgbọ́n ìrùn là ń lọ kí ṣùgbọ́n òun ò ní kírun tó ń ti bẹ́ẹ̀ náà òun náà ní ìpín nínú oore tí ó wà ń bẹ̀ èyí tó hàn jù ni pé ọlọ́run ọba fúnra rẹ̀ lóòjọ́ náà ní ààyè tí àwọn mùsùlùmí wà ọlọ́run fi àwọn mùsùlùmí yẹn gàn níwájú àwọn màláíkà ọlọ́run sì ṣe àlùkáwàrí pé òun ti dá orí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n so kéèyàn wá jókòó ńlé láti pa àdánù ru báyìí kì í ṣe tó dání lóòótọ́ so ìdínú tí ọ̀pọ̀ àwọn afáàfin pé súnnà ni al-mu'akkada torí pé ànábì sàásẹ́lẹ̀ kò fi ilẹ̀ rí dépò pé ìgbà míì gan tí òjò ọba tiẹ̀ mú wọn jáde lọ wọ́n lè kínú mọ́síláṣí gan sẹ́f so eléyìí náà fi hàn pé súnnà ni tó lágbára wallahu alam alaikum salam ẹjọ́ sí ni ipò tàwáwì wọ́n ní súnnà ní kuma àwọn ìlú sọ ah, ah. kò mi rò pé mo kà pé tarawih ó ti di wájib nínú ah, ìwé ọ̀wáyìd ọwọ́ wọn ni pé eh, súnà ìgbàdìgbò àti wọ́n parí ẹ̀ wọ́n ní àwọn súnà ìrun tó ń jẹ́ súnà àwọn ìrun jọmọ́ àwọn ìrun eid nǹkan kan báwọn ìbàdàn wọn á parí eh, wọn parí ẹ̀ wọ́n wá lórí eh, ìrun tàwáwì wọ́n ní súnà tó wà jíbọ̀tún kí ni wọ́n mì láti sọ pé wájìbá. àwọn àfáà ìgbà tí wọ́n bá sọ pé súnà wájìbá òun náà ni súnà muakkada ẹni pé súnà tó lágbára súnà tó lágbára ni ìdí ni pé àwọn kan nínú àwọn ìjọ kan tí wọ́n tí wọ́n tí wọ́n pera wọn ní mùsùlùmí wọ́n sọ tàràwíì yẹn wọ́n sọ di ojú ọ̀nà àná èyí pé gbogbo ẹtí máa ń kírun tàràwí ọ wà lójú ọ̀nà àánú ni ẹlẹ́sẹ̀ ni torí pé ọ dá nǹkan kan nínú ẹ̀sìn tí ò sí nínú ẹ̀ motive àwọn yẹn ni pé wọ́n mú àwọn sàábì ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n mú wọn so ẹni tá a bá sì gbogbo ń tó wọ̀ tó fi tùràrí sára á nìgbẹ́ni wọ sọ̀tà dáa tí ni. so gbogbo nǹkan kan tí ó bá wá wá láti ọ̀dọ̀ àwọn sàábẹ̀ yẹn nǹkan ànú ni lọ́dọ̀ wọn so nígbà tó sì jẹ́ pé ẹni tí ó ṣe ìfinrinlẹ̀ súnà tàràwé láti máa kí ní láti máa kí nínú masjid pẹ̀lú ìmáàmù ẹyọ kan òun náà ni Sayyidina Umar so ọ̀tá wọn pẹ̀lú Sayyidina Umar òun wọ́n fi sọ tàràwé di ojú ọ̀nà ànú so láti fi kí àwọn èèyàn láti fi láti fi já wọn ń rọ́ láti fi gbójú tì wọ́n láti fi gbé súnà nẹ́bí sallallahu alayhi wa sallam gba ìdí nu táwọn àfáà mi fi sọ pé súnà ni alwajiba ẹni pé tó lágbára torí tí àwọn ń tọ̀hún tí wọ́n ṣe tí wọ́n sọ di àmì wallahu alam. نعم طب السلام عليكم وعليكم السلام لا tí ẹni tí ó bá kí ń ṣe mùsùlùmí tó bá mùsùlùmí ní mẹ́kà torí tó ṣẹlẹ̀ ní ojú mi ti dàgbà so olùwà ni wọ́n toilet tọ́lẹ̀tì tàbí ti máa ń tọ̀ ó máa ń tún ṣe si sì wà ní ẹgbẹ́ mọ́ọ̀sì yẹn ó kọ́ síbẹ̀ kírísítẹ̀ ni ìyá yẹn ń ṣàmọ́ rí ayẹ̀ bí ó ṣe máa ṣe ó pé pẹ̀lú èjì ìyá yẹn yáyọ̀ wá sílé ní ìyá tó jẹ́ kristian yẹn wá sílé ó wá fi àwọn ọmọ ọmọ ẹ̀ wà ní ọ̀dọ̀ ẹ̀ ó wá fi ti ìyá yẹn tí wọ́n bá ti wá tọ́tù ìyá yẹn á kí wọ́n lo orí nígbà tí ìyá yẹn padà wá padà dé padà láti tó lọ àwọn ọmọ ẹ̀ tí wọ́n wà yúùsì mọ́ nǹkan tí ìyá yẹn kọ́ wọn nígbà tí ìyá yẹn náà wá jókòó wá ò pé ah, ká mú ìsìnkú kúrò wípé ibi tí yà yẹn gan kọ́ wọn gan nínú health gan pé ó dáa so bí yà yẹn ti mọ́ ṣe sá ó wá ti wù lọ́ fi wá ní ìyá yẹn kó fẹ́ yà yẹn ní mọ́kà ṣé tí wẹ́ẹ̀ nígbà máa yà yẹn ní mọ́kà ṣé tí yà yẹn bá lọ ṣé ó tọ́ súnmọ̀ àbí kò tọ́ súnmọ̀. well sẹ́rí ọ̀rọ̀ ìdí tó fi rán ìyá lọ sí mọ́kà ó gan fúnra rẹ̀ kì í ṣe pé n tó ṣe pàtàkì níbẹ̀ kí ni tó ń bìlì nípa màmá òun gan tó yẹ ṣé òun bìlífì pé mọ́kà yẹn ojú ọ̀nà ni tó fi ń ràyàn pàápàá jùlọ màmá yẹn gan fúnra rẹ̀ mo rò pé n tó tẹ̀ dáa jù tí ó bá fẹ́ ṣe oore fún ìyá tí ó bá tó wá tẹ̀ pé mọ́kà fìlì pé yẹ ìyá ń gbà yẹn kò bá kúkú bí màmá mo ni problem tiẹ̀ lóríṣiríṣi tí sọ fẹ́ nìkan ó lè jẹ́ pé tí ń bẹnú ọ̀rọ̀ rẹ̀ kìí sọ̀rọ̀ mọ́kà ó sì jẹ́ pé màmá náà sojú kòkòrò àti lọ mọ́kà tó kó tó kú so tó bá jẹ́ màmá gan fúnra rẹ̀ ló fi ní tí tó wù mí tí mo fẹ́ ṣe báyìí ní ìṣe ojú pé kí ni lọ mọ́kà lọ lọ wá ní owó nì mo ràn yín lọ ẹ lọ fi ràn mọ́kà kò sí yọnu bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ohun tí ó yẹ ká mọ̀ ni pé whatever tí ẹni tí ò nígbàgbọ́ bá ṣe ń lé ayé ní ọrẹ títa àbí sẹ́ẹ̀rẹ̀ àbí ká da okùn ẹbí pọ̀ lọ́jọ́ ọ̀gbẹ́ndẹ̀ alkiyama yóò bá bí eruku ni tó fẹ́ gbogbo séyẹn lọ bí eruku ni tí afẹ́fẹ́ fẹ́ lọ gbogbo ẹnikẹ́ni tí ó bá ti gba ànábì muhammad sallallahu alaihi wa sallam kó tó di kó kú nínú àwọn àlùmọ̀ yìí gbogbo ń tó bá ṣe ń lé ayé ní nǹkan oore kò ní rẹ̀sán rẹ̀ kankan jọ gbẹ̀rẹ̀ rẹ̀ kẹ́rẹ́mà àwọn àwọn ọlọ́run ti san wọ́n lẹ́san wọn lé ayé ilé ayé lọ́lọ́run ti san wọ́n lẹ́san wọn tí a bá sì wòye a rò pé bóyá torí ẹ̀ ló fi jẹ́ pé wọ́n ní arzikí jù wá lọ san fún wọn nílé ayé lọ́lọ́ ti ń san fún wọn so tó bá tí a bá rí pé maka náà ni ó wù òun so kìí ṣe pé ṣe obìnrin yẹn ló lọ sí maka obìnrin yẹn ta ìyá sì fowó lọ sí maka torí pé tó bá wù ó sọ maka yẹn dowó. nítorí pé tó wù nù wallahu alam. a kò sí tó burú nù tó bá pé ẹni tó ní ìdí ni ẹni tí ò ní gbàgbọ́ tó bá hẹ́pẹ̀ èèyàn kò sí ìrọ̀rùn nù torí pé anabi sallallahu alaihi òun náà gba ìrànlọ́wọ́ láti ẹni tí èsè mùsùlùmí bákan náà anabi sallallahu òun náà wá ìrànlọ́wọ́ bí irú ká yá nǹkan tàbí ká tọrọ nǹkan ní ọwọ́ ẹni tí kìí ṣe mùsùlùmí wípé á dá padà fún ọ gbogbo ẹ náà ọ̀nà ọrẹ náà ni so anabi sallallahu alaihi wasallam ṣe yẹn so mi ò pé tí ó burú ni tí ẹni tí ṣe muslim bákan náà anabi sallallahu alaihi wasallam gba omi láti ọwọ́ mushrika láti fi ṣàlùwàlá tó sì tọwọ́ bomi tí gbogbo àwọn èèyàn fi omi díẹ̀ tí wọ́n rí yẹn tó fi ṣe àlùwàlá so ànábì ń gba ọrẹ láti ọwọ́ ẹni tí kìí ṣe mùsùlùmí tọ́ alhamdulillah aádùn